بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhóríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múri tádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú akọni Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òfurọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa káàmàdì kẹfì ríhu bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza Zagulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn ìdáníyà pẹ̀lú ibrahim niyas kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó ti jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkì ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ òní tí í ṣe ọjọ́ sábtì déètì òní ni ọjọ́ kẹwàá oṣù keje oṣù rọ́jàb ọdún fourteen forty three. ìjókòó wa ní àárọ̀ yìí àkọlé rẹ̀ ni mo pè ní àbọ̀ iṣẹ́ tí àlùfáà oníkùránì bẹ̀ wá apá kìíní àbọ̀ iṣẹ́ tí àlùfáà oníkùránì bẹ̀ wá apá kìíní. àlùfáà tí wọ́n ń pè ní oníkùránì wọ́n mọ̀ ní ọbẹ̀ wá níṣẹ́. ó bẹ̀ wá níṣẹ́ kódà ó tún fi ìlérí èpè tì í nídìí wípé tí àwa ahalùsúnà wàlìjàmáà tí a bá ṣiṣẹ́ náà òun ó bẹ̀rẹ̀ sí ní máa fi wá ṣépè wọ́n sọ̀rọ̀ náà nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní jàǹdùkú àti ẹlẹ́bọ ni àwọn ahlùsúnà wàlìjàmáà. àlùfáà oníkùránì nígbà tí ó gbé àkọlé yẹn kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti dẹ àwa agbẹnusọ ahlùsúnà wàlìjàmáà lórí social media ní iṣẹ́ náà. nígbà kan rí àáfà oníkùránì yìí kan náà ó dìídì bẹ̀mí ní iṣẹ́ kan tí àbágbàgbé ní àsìkò tí wọ́n ní òrìṣà kan wà òrìṣà kan pé ọ wà ní ìlú Ọ̀yọ́ tí kì í rí ẹlẹ́hà tí ẹlẹ́hà ò gbọ́dọ̀ gba agboolé ibẹ̀ kọjá. lórí social media ni àlùfáà oníkùránì ló ti dárúkọ mi tí ó ní kí n kó àwọn ìyàwó mi lọ́wọ́ kí n lọ sí agboolé náà ní ìlú Ọ̀yọ́. nígbà tí màá fún ní èsì mo jẹ́ kó yé wípé ìfi iṣẹ́ jàǹdùkú rán ni ní irú iṣẹ́ bẹ́ẹ̀ àwa mùsùlùmí àlùsùnà a kì í ṣe jàǹdùkú àti pé nínú ìlú Ọ̀yọ́ àwọn àfa àlùsùnà wàlìjẹmá àwà nínú ìlú náà tí ó sì jẹ́ pé wọ́n ó sì máa ṣe wáàsí lórí ìgbógun ti ẹbọ níwọ̀n ìgbà tí a sì wà ní orílẹ̀-èdè tí ó fàyè gba ẹ̀sìnkẹ́sìn ọ̀wọ́ ohun tí a ní àǹfààní òun náà ni ká sọ òdodo ká sì dá irọ́ ká sọ òdodo nínú ọ̀rọ̀ wa. ká sì dá irọ́ òkùrọ́ ìyẹn ni a ní ìgbàláyè ma nínú wáàsí tí a bá ń ṣe fún ará ìlú àti pé àwọn tí àlọ́pọ̀ oníkùránì ní kí n lọ tọ́ níjà yìí àwọn náà ó ti gbọ́ lẹ́nu àwọn àfẹ́ẹ̀sìn wípé ìbọ̀rìṣà kò dára. bákan náà sì ni pé ìyẹn kì í ṣe ojúpọ̀nà tí Islam ní ká gbà ṣe Alijihad nítorí pé àlùjihad tí Islam ní ká ṣe àlùjihad ìmáàna àlùkìtàl àlùjihad eléyìí tó ní ṣe pẹ̀lú ìjọ gbógun tira ẹni lórí pápá ogun ó ní ìlànà ó ní ètò tí ìlànà rẹ̀ kò bá sí nílẹ̀ tí ètò rẹ̀ kò bá sí nílẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ dálẹ̀ lọ́dọ̀ ara rẹ̀. ohun tó jẹ́ kí n rán wa létí eléyìí ni pé kì í ṣe ìjà àkọ́kọ́ rèé tí àlùfáà oníkùránì tí wọ́n máa ń bẹ̀ wá ní iṣẹ́ àmọ́ tí wọ́n bá bẹ̀ wá ní iṣẹ́ jàǹdùkú gẹ́gẹ́ bí irú yẹn ìyẹn tako ìlànà ahlùsúnà wàlìjàmáà láti lọ tọ́ eléégún láti lọ pàdé eléégún ní ààyè rẹ̀ ṣẹ́tú wá rí báyìí pé ọ̀rọ̀ tí àlùfáà oníkùránì sọ nínú àkọlé rẹ̀ pé jàǹdùkú àti ẹlẹ́bọ ni àwa àlùsúnà sẹ́rí pé òun gangan ni ó fẹ́ dá ìwà jàǹdùkú sílẹ̀ tó fi rán mi sí agboolé ilé olóòṣà ní ìlú Ọ̀yọ́ àmọ́ nítorí wípé àwa ní manihaj ìyẹn ni pé a ní ìlànà tí à ń tẹ̀lé òun náà ni alukur'an àti hadisi lórí àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa arípélé yìí kò sí nínú ìlànà wọn tẹ ìwà jàǹdùkú ni. nígbà tí aláwo yọ̀ǹda fún ànábì ló tó jagun nígbà tí aláwo yọ̀ǹda fún un ló tó ṣí mọ́kà ni wọ́n tó palẹ̀ òòṣà mọ́ ẹnì kọ̀ọ̀kan tó bá fẹ́ fi ìbọ̀dìṣà sílẹ̀ fún ìlọ ká mọ́ ilé rẹ̀ fún ìlọ ká mọ́ agboolé rẹ̀ òun fúnra rẹ̀ òní ò lọ dáná sun òrìṣà rẹ̀ tàbí kó jù sínú odò kí odò gbé lọ. wàyí ìyẹn kúregbé kúregbè nínú ọ̀sẹ̀ tí a lò kọjá yìí ni oníkùránì ló tún gbé àkọlé ní ìjáde níbi tí ó ti ń pe alùsùnà ní jàǹdùkú jàǹdùkú àdínì ó sì ń pè wá ní ẹlẹ́bọ súnà kò sì sí ẹbọ ṣíṣe nínú súnà ànábì kò sí jàǹdùkú ṣíṣe nínú súnà ànábì àìtètè mólè ní tí o lè fi fẹ́ mú olóko àlùfọ́ ní kùránì ọ̀fẹ́ gbarata ní fún agbẹnusọ àwọn onísúfí ẹni tí mo fún lésì nínú àkọlé ọ̀rọ̀ kan tàbí méjì tí mo ṣe tí mo pè kan ní oògùn jíjó tí mo pè kejì ní oògùn àlìjẹ̀nú ẹni tí ó bá tí ì gbọ́ pọ̀lọ̀gbọ̀. ó sì tún dàbí ẹni pé àfa àjáríù bàbá mo kọ́ lọ́n sọ kí aláwọ̀ bá ní fi ààbò rẹ̀ tó nípọn ju ẹ̀wù lọ kó bá ní fi bò ó àti àwa náà àwọn náà jáde láti ṣàlàyé lórí kí ni ó ń jẹ́ káyù kí ló ń jẹ́ oògùn jíjó ìgbárata àlùkò oníkùránì fún bàbá rẹ̀ òun ló mú kí oníkùránì kó pe àwa alùsùnà ní jàǹdùkú àti ẹlẹ́bọ gbogbo ayé ló sì mọ̀ pé alùsùnà a kì í ṣe jàǹdùkú mo ti máa ń sọ ọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wípé alùsùnà wàlìjàmá nìkan ní gbogbo àwa mùsùlùmí tí ó lòdì sí ká ṣe ìfi ẹ̀hónú hàn tí wọ́n ń pè ní protest alùsùnà wàlìjàmá nìkan ni kì í lọ́wọ́ nínú protest gbogbo wa sì la máa ń rí wípé ohun tó ń pè ní protest yìí kódà kí wọ́n pè ní peaceful protest ìfi ẹ̀hónú hàn wọ́ọ́rọ́wọ́ a máa yọrí sí ìwà jàǹdùkú a máa yọrí sí ìbá dúkìá jẹ́ ẹ ní rí àlùsúnà kan tó jẹ́ àlùsúnà kó bá wọn lọ́wọ́ sí ṣíṣe ìwọ́de ìfi ẹ̀hónú hàn sí ìjọba ìlú alùsùnà yóò pe ìjọba ìlú sí àkíyèsí ni àlùfáà oníkùránì nínú akitiyan rẹ̀ láti láti gbè fún bàbá rẹ̀ tí mo pè ní grandpa nígbà tí grandpa yìí tí wọ́n túmọ̀ àlèkáyù sí oògùn jíjó tí mo sì ṣe àlàyé wípé káyù kò túmọ̀ sí oògùn jíjó rárá. àlùkò oníkùránì mọ̀ bẹ́ẹ̀ o ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò fẹ́ kí ojú ó ti bàbá rẹ̀ kò fẹ́ kí ayé ó mọ̀ pé bàbá àwọn sọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀. tọ̀ nínú ìjókòó tèmi yìí mo fẹ́ jẹ́ àbọ̀ iṣẹ́ tí àlùfò ní kùránì tí ọbẹ̀ wà ọbẹ̀ àwa agbẹnusọ ahàlùsúná wàlìjàmá à. nígbà tí mo rí pé iṣẹ́ tó bẹ̀ wáyé kì í ṣe iṣẹ́ jàǹdùkú iṣẹ́ sọtẹnu ẹ lórí ẹ̀sùn tí a fi kan àwọn àgbà àpá nínú súnà nìyí. iṣẹ́ yẹn tó bẹ̀ wá lásìkò yìí kìí ṣe iṣẹ́ jàǹdùkú ló fún mi láǹfààní láti lè jáde gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn agbẹnusọ alùsùnà wọ̀lìjẹ̀máà. mo wá ń fi àsìkò yìí sọ fún wa wípé irú ìlànà kí a bẹ̀rẹ̀ wa ní iṣẹ́ kí alùsùnà kí ó bẹ alùlùbídíà ní iṣẹ́ kí alùlùbídíà kó bẹ alùsúnà ní iṣẹ́ iṣẹ́ báyìí ó mà rẹwà púpọ̀ o ó rẹwà púpọ̀ ìdí tó fi rẹwà púpọ̀ ni wípé yóò máa dúró gẹ́gẹ́ bí fair hearing fair hearing ní ọ̀dọ̀ gbogbo àwọn olùgbọ́ wa ìyẹn ni wípé nígbàtí tí alùlù bíbíà kan tó bá fi ẹ̀sùn kan alùsùnà tó wá sọ pé ẹ̀yin alùsùnà ohun tí mo sọ yìí tí kò bá rí bẹ́ẹ̀ ẹ̀já ni náà kí ọmọ rẹ̀ wà ó púpọ̀ ó ju ká máa ṣe ká máa ṣe èpè tí ò nídìí ó rẹwà ju kí a máa tọwọ́ bọ ìjọmọlúàbí ara wa lórí social media ó púpọ̀ ju kí a máa fi ọlọ́pàá gbéra wa. kó wá máa gá sí wípé àwọn tí wọn ewúlẹ̀ ṣe mùsùlùmí láàdọ́ máa níwájú wọn tí wọn ò sì mọ òfin tó de ẹ̀sìn wa àti òfin tó tú ẹ̀sìn wa tí wọn ò mọ̀ so irú ìlànà kábẹ́ra wa níṣẹ́ yìí pé ẹja mi tí mo bá parọ́ ọ̀dà púpọ̀ mo tẹ́wọ́ gbà ó púpọ̀ kódà ó tún dáa ju ohun tá à ń pè ní ìfọ̀rọ̀wérọ̀ lọ nítorí pé ìjókòó ìfọ̀rọ̀wérọ̀ dandan ni kí àsìkò tí ò ń sọ̀rọ̀ fún igun kìíní fún igun kìíní àti igun kejì kó dọ́gba síra wọn so kì í sí ààyè fún ẹja láti lúwẹ̀ẹ́ nínú ibú tọ́rọ̀ bá ti dé tó bá ti dé ibi ìfọ̀rọ̀wérọ̀ láàrin oṣù méjì ṣùgbọ́n dáa púpọ̀ tó ga sí wípé tá a bá bẹ̀rẹ̀ wá ń ṣẹ́ báyìí ẹni tó bẹ̀yàn ń ṣẹ́ yóò láǹfààní àti sọ tinú ẹ̀ jáde ẹni tí wọ́n gbéṣẹ́ fún pé kóun náà ó ṣe é kó já a nírọ́ òun náà máa ní àǹfààní lórí pílátífọ́ọ̀mù ẹ̀ láti sọ tinú ẹ̀ jáde ẹ̀yin èrò tẹ́ ń gbọ́ wa ẹ̀yin èrò tẹ́ ń wò wá ẹ̀yin náà wà láǹfààní láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé látọ̀dọ̀ igun kìíní àti igun kejì wọn kálukó wa ti ṣẹ́ sọ eléyìí tó mọ̀ pé tó ń bá gbé níwájú wa Allah subhanahu wa ta'ala ojú òní ti òun òun òní dẹni yẹ̀yẹ́ òun òní di ẹni àbùkù. ṣùgbọ́n tòun ti tó ti já sí pé kábẹ́ra wa níṣẹ́ yìí ọrẹ wà ẹ wá dàpọ̀ òun náà nílànà tiẹ̀ òun náà ní ìlànà tiẹ̀ gbogbo nǹkan ló gbọ́dọ̀ ní method tí a bá fẹ́ kó sì so rere. tába ti fẹ́ bẹ̀rẹ̀ wa nínú iṣẹ́ báyìí pé ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé kò rí bẹ́ẹ̀ alihamdulilayi nígbà míì bẹ tó dá sí pé òun sọ̀rọ̀ kan ó sọ̀rọ̀ tí àwọn tó yẹ kó fún lésì tí wọn ò sì ní mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni nítorí pé òun sọ̀rọ̀ kọ̀ọ̀kan ló ní àìrójú ráàyè eléyìí tí mo fẹ́ fèsì rẹ̀ yìí tí kò bá já sí wípé mo ṣàdédé pàdé ẹ̀ lórí social media èmi ìbá tí mọ̀ èmi ìbá tí mọ̀ ẹ má wàá já máa ṣe ìṣe pé kí ẹni tá a fẹ́ kí. ó ṣàlàyé tọ̀dọ̀ tiẹ̀ fún wa lórí ọ̀rọ̀ tá a sọ ẹ mọ̀jà gbé ọ̀rọ̀ gbẹ̀yìn ẹ̀ lọ alihamdulilayi ní igun àwa alùsùnà ní igun ẹ̀yìn alùlùbídíà ẹnìkọ̀ọ̀kan wa la ní whatsapp line ẹnìkọ̀ọ̀kan wa la ní whatsapp line láyé tèmi ọ̀nbẹ lọ́wọ́ oníkùránì láyé oníkùránì ọ̀nbẹ lọ́wọ́ tèmi. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá dàkú mo ti fara mọ́ ìlànà tá a bẹ̀rẹ̀ wa níṣẹ́ yìí ó dáa púpọ̀ ó rẹwà púpọ̀ ìgbàkígbà tá a bá ti níṣẹ́ ta fẹ́ bẹ igun kejì ẹ má jẹ́ ká lérò pé igun kejì tá fẹ́ bẹ̀ níṣẹ́ wípé ó ń gbọ́ wa ẹ má jà lérò bẹ́ẹ̀ ká lè ṣe àkótán irú líǹkì fídíò yẹn ká sẹ́ǹdì ẹ̀ sí whatsapp igun kejì that is number one líǹkì fídíò tá a ṣe yẹn tá a fẹ́ kí igun kejì kó já wa lórí ẹ̀ ká sẹ́ǹdì ẹ̀ sí whatsapp line ẹni tá a fẹ́ kó sọ̀rọ̀ lórí ẹ̀. a ti mọ agbẹnusọ fún igun kìíní a ti máa agbẹnusọ fún igun kejì ẹ jẹ́ ká máa kẹ́ ntọ́ bá sọ̀rọ̀ yẹn kó sẹ́ndì líǹkì fídíò yẹn sí igun tí ó ń retí èsì látọ̀dọ̀ wọn ìyẹn jẹ́ iní. ẹlẹ́ẹ̀kejì bí ọ̀rọ̀ bá jẹ mọ́ wípé a mú ìtọ́kasí wá tó jẹ tírà tí ẹnìkan ṣe yàtọ̀ sí pé a ti dárúkọ tira náà nínú ọ̀rọ̀ wa ṣẹ́mọ̀ pé tírà pọ̀ kìí ṣe gbogbo ẹ̀ ló wà lórí íńtánẹ́ẹ̀tì kìí ṣe gbogbo tira ayé ló wà lórí íńtánẹ́ẹ̀tì ọwọ tírà tó dá sí pé ó ti pé sórí íńtánẹ́ẹ̀tì òun ni hadith anabi sallallahu alayhi wa sallam òun ti pé sórí íńtánẹ́ẹ̀tì kò sí hadith kan láyé tí ò ti wà lórí íńtánẹ́ẹ̀tì kò sí hadith kan láyé tí ò ti wà nínú àwọn bíi maktaba shamila bó bá sì jẹ́ pé àyà àlùkùránì ni tó bùkátà sí tẹ̀síìrù kò sí tíra tẹ̀síìrù náà tí ó sì lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn tíra yòókù kì í ṣe gbogbo ẹ̀ ló wà lórí íńtánẹ́ẹ̀tì ẹni tó bá fẹ́ wá bẹ igun kejì níṣẹ́ tó ní í ṣe pẹ̀lú tíra míì yàtọ̀ sí tafsir yàtọ̀ sí tírà hadith ó dàpọ̀ kó ṣe kó ya píktọ̀ kọ́pá péjì tírà yẹn àti àwọn ojú ewé tí ọ̀rọ̀ kàn sí kó sẹ́ǹtì ẹ̀ ayé ti dìrọ̀rùn ẹ má jẹ́ fi ìbẹ̀ra wa níṣẹ́ yìí ẹ mọ̀jà fi dára wa lágara. kó ṣe kó ṣe skáàni kó skáàni ojú ewé tọrọ kan àti kọfà péjì ẹ kó sẹ́ǹdì ẹ sí àwọn igun tó fẹ́ kó kọ ìsìn tó bá tún wá dá sí pé ó sì ń bá wá gbàgbé ẹ dákun lẹ́ẹ̀kan sí i ẹni tó fẹ́ fèsì kóun náà má ṣe rojú láti béèrè lọ́wọ́ òǹsọ̀rọ̀ yẹn wípé kó sẹ́ndì àwòrán tírà yẹn àti ojú ewé tọrọ kan. tá ti ṣe yẹn tá ti ṣe yẹn báyẹn iṣẹ́ ọ̀wọ̀ àyá iṣẹ́ ọmọ àyá ẹ má lérò pé tí àti ń bẹ lọ́wọ́ tèmi pé kò sí tí àti òsì lọ́wọ́ mi tàbí tí à pé kò sí tí àti òsì lọ́wọ́ tiẹ̀ náà rárá a jọ mọ̀ wípé tí a pọ̀. a sì mọ̀ pé bẹ́ẹ̀ni bá nìkan ìwọ lómi ìní ẹni tó sì bẹ̀yàn iṣẹ́ irú iṣẹ́ báyìí ó gbọ́dọ̀ gbé ó gbọ́dọ̀ lo ọ̀nà tí iṣẹ́ yẹn yóò fi rọrùn ní ṣíṣe nítorí wípé ọ̀rọ̀ ń bọ̀ wá kàn án lórí iṣẹ́ tí. Si, àlùfò oníkùránì dẹ̀wà àlùfò oníkùránì ó dákọ àwọn tíra eléyìí tó dá sí pé èmi ò ní lọ́wọ́ kí mi ò ní lọ́wọ́ a sì ní láti fọ èsì lórí ẹ̀ a ní láti fọ èsì lórí rẹ̀ so nítorí náà ẹ dákun tàbá ti fẹ́ bẹ̀rẹ̀ àwa ní irúṣẹ́ báyìí já mi tí mo bá parọ́ fídíò líǹkì ibi tá a ti sọ̀rọ̀ ká sẹ́ǹdẹ̀ sí wásaàpù ẹni yẹn so that kò ní lè sọ pé òun ò rí ẹlẹ́ẹ̀kejì àwọn tí àtà bá lò yàtọ̀ sí tíra tẹ̀síìl yàtọ̀ sí tíra hadithi ok kásẹ̀ǹdì pípẹ̀ sí eléyìí jẹ́ ọ̀nà tá a tún lè fi máa lára wa lọ́yẹ lórí social media aláwọ̀ fi wá ṣokùn jẹ dáadáa bí iṣẹ́ kò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ o. ẹ jẹ́ ká gbọ́ àwọn iṣẹ́ tí a ń fọ ní kùránì àwọn iṣẹ́ tó bẹ̀ wá tó bẹ̀ àwa alùsùnà wàlìjàmáà bísmìlá. alukurani ni udukuru llaha zikiran kẹfìrà udukuru llaha zikiran kẹfìrà alukurani sọ pé ẹ máa dárúkọ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ gbà ah, ẹ wá gbọ́ mo rò pé à ń gbọ́ tí àlùfọ́ ní ẹ wá gbọ́ ohun tí wàhábì sọ ẹni tó ń pè ní wàhábì ń bẹ̀ yẹn òun náà ni islam alimujaddid muhammad ibn abdulwahab rahimahullah ó ní kí ayé wá gbọ́ ohun tí sheikh muhammad abdulwahab tó sọ. So. mamnu'a nínú tíra àlìkọ́tún mamnu'a. nínú tíra tó pè ní àlìkọ́tún mamnu'a àlìkọ́tún mamnu'a ó níbẹ̀ ni sheikh muhammad bin abdul wahab ló ti sọ ọ̀rọ̀ náà wádìí àti àwọn tí wọ́n gba àkíńdà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pípa àkíńdà rẹ̀ ni wọ́n ń tẹ̀lé òun sọ fún wa pé ó ní ha ní ìfìdá ìjà ìlú ó ń takò ó ń mú ọ̀rọ̀ ọlọ́run táàkùrá ní sọ pé ó dúkùrù ńlá àdíkìrà ń kẹfì à táàkùrá ní ní ẹ̀dá gbọ́ ọlọ́run yẹn ó ní ẹ̀hàrá ní ìfìdá ìjà ìlú ó ní àìkọ́sẹ̀ àwòkọ́sẹ̀ àwọn aláìmọ̀kan àwọn jáìlì àwọn aláìmọ̀kan ó wọn ni kéèyàn máa dá gbọ́ ọlọ́run وخروج عن ذكر الشرع إلى ذكر الإشراك بالله oní oṣù mọ̀ tó ní ẹni tó wá ti wá ń ṣe irú ẹ̀ tẹ́ bá ti lé ń dárúkọ ọlọ́run yẹn lórí ẹbí kúrò nínú ìmọ̀ rántí ọlọ́run ọba yìí tó jẹ́ ti kẹ̀ríà ìlà àzékèrè lè ṣọ́ ìdìlà ó lè ṣe ìṣẹ̀kọ́ pẹ̀lú ọwọ́ pẹ̀lú ọlọ́run ọba. àti ìṣàrùmí ní ìmọ̀ dárúkọ ọlọ́run wà kúrò di àǹdíkìrì وخروج عن ذكر الشرع إلى ذكر الإشراك بالله ó ní ó túmọ̀ ó ní ẹni tó bá ti wá ń ṣe irú ẹ̀ tẹ bá ti lé ń dárúkọ ọlọ́run yẹn ó lẹ́ti kúrò nínú ìmọ̀ rántí ọlọ́run ọba yìí tó jẹ́ ti ṣẹ̀ríà ìlàsìkiri ìṣirọ́kì bìlà ó lẹ́ti ṣẹ̀bọ̀ pẹ̀lú pẹ̀lú ọlọ́run ọba ó wà nínú àlùkọ́tù nọ̀nà tíra àwọn tíra àwọn tíra wàábì àwọn ọmọ lẹ́yìn wàábì àti wàábì nínú àwọn tíra tí wọ́n fa àtàkìrà tí wọ́n lò àlùkọ́tù nọ̀nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀lọ́ka mo wá ń béèrè lọ́wọ́ pé ẹjọ́ ṣé tíra yìí ẹ̀ẹ́rí ni àbójú fọ́ ṣé ojú yín fọ́ ẹ̀ẹ̀rí túnra ilé ẹ̀ẹ̀ kí lóde tẹ́ sọ̀rọ̀ lórí ilé ìpé à òyà ò kí lóde tẹ́ ẹ̀ṣẹ́ kí ni kí lóde tẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kí lóde tẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀ẹ̀ jókòó ti alikọ́tò nọ̀nọ́à kẹ́ẹ̀ tíìtì ẹ̀ pé à kí lóde tẹ́ èèyàn sọ pé àwọn tó bá ti ń ṣe tó bá ti ń dárúkọ ọlọ́run ọba o tó sọ wípé wúwa ní ìtìdá ìjàhìlì wà kúrú di àzíkìrì ṣẹ́rì ìlà zíkìrì ìṣẹ́rọ́kìbìlá ọ̀nà ọ̀nà tẹ́ ń gbà àti ọ̀nà àbòsí àkọ́kọ́ torí ẹ̀mú sọ pé jàǹdùkú ni àwọn sáńtì ẹ̀ wọ́n fẹ́ ti kí ni wọ́n fẹ́ ti dá wọ́n fẹ́ ti dá wàhálà alẹ́ ni ẹyọ kan nìyẹn o ẹsẹ̀ yẹn ní ẹyọ kan. mo rò pé a ti gbọ́ tí àlùfọ́ ní kùránì sọ a ti gbọ́ ọ ní kí ni ó jẹ́ kí ká wo ohun tí ń bẹ nínú alikọ́tún mọ̀mọ́nà tí sheikh muhammad abdulwahab rahimahullah tó ṣe àti tó sì jà sí pé òun náà ni àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n ń tẹ̀lé ṣe rí nígbà tí àlùfáà ní kùránì tó sọ ọ̀rọ̀ yìí tí a ní àlìkọ́ tó ń mọ̀mú à àbá sì pè ní àlàkọ́ tó ń mọ̀mú à mọ̀mùnúà méjèèjì náà ni ọ̀wọ́lé ó lè jẹ́ halikọ́t ó sì lè jẹ́ halakọ́t mọ̀mùnúà ìtumọ̀ halakọ́tún mọ̀mùnúà ó ní àwọn agbo ẹ̀sìn tó dé fún mùsùlùmí láti wà nínú rẹ̀ àwọn agbo ẹ̀sìn tí wọn ò fẹ́ kí mùsùlùmí wà ní àárín wọn àlìkọ́tún mọ̀mùnú à. mo wá tírà ẹ̀ títí mi ò rí èmi ò ní lọ́wọ́ mo wá wá títí èmi ò rí mo sì mọ̀ pé ẹni tí ó sọ tó tọ́ka sí i ó ní láti ní lọ́wọ́ mo wá mẹ́sẹ̀gì àlùfáà ní kùránì mo mẹ́sẹ̀gì àlùfáà ní kùránì wípé tírà tí ẹ dárúkọ yìí èmi ò ní so mẹ́sẹ̀gì tí mo sẹ́ẹ̀lì sí àpò oníkùránì rẹ̀. ẹ jẹ́ kí n kò tiẹ̀ nídìí kí n kà bọ́ọ̀tà kókó sáà ní pé mo sẹ́ẹ̀lì mẹ́sẹ̀gì sí àpò oníkùránì. nígbà tí mo mẹ́sẹ̀gì wọn lọ tí mo ní mo ní ẹjẹ́ ti ẹ̀ka mo ní asalaamu aleykum afuwan ya qur'ani kulita salasatan wa asnaftaha ila sheikh al-islam muhammad bin abdul wahab rahimahullah ta'ala وحولها في كتابه القات الممنوع وهذا نصه كما قرأته هذا من ابتداء الجاهلي وخروج عن ذكر الشرع إلى ذكر الإشراك بالله ولم أجده وأطلب منك سورة في هذا الكتاب وسورة صفحته وسورة صفحته الأمر يتطلب المبادرة وجزاك الله خيرا كوكونا نسمونه dákun àlùkò ní kùránì ó sọ̀rọ̀ mẹ́ta kan ó ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ islam muhammad bin abdul wahab kí aláwù ọba aláàánú jùlọ kọba nìkẹ́ bàbá náà ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó sọ ọlọ́wà nínú tíra àlùkọ́tù mọ̀mọ́nú à ó sì sọ báyìí gẹ́gẹ́ okó tó kà jáde báyìí pé hadha min ibtida al-jahili wa khuruj an dhikri shar'i ila dhikri ishrak billah èmi ò rí o mo wá ń béèrè lọ́dọ̀ rẹ kọ́pì fọ́tókọ́pì kọ́pà péjì ìwé náà ìwé yìí àti ojú ewé yẹn ọ̀rọ̀ yìí ó ń béèrè fún kámọ́nkíá o aláwọ̀sán lẹ́sàn-án rèé afọ́nìkùránì wá fèsì wípé mẹ́fọ́dìlẹ́kọ̀m rọ́ọ̀jìrìn kìtàbà àlùkọ́sí mamnu'a lè hisan àlè okọ́d àbí àlè akọ́d min àtibáyìn muhammad abdulwahab asọ́fúwa twenty five ó ní kí n padà sí síra àlùkọ́sí tí hisan ṣe. tó jẹ́ ọ̀kan nínú àwọn olùtẹ̀lé muhammadu abdul wahab ojú ewé twenty five mo ní wa wàṣúkúrà lak so mo tún wá mi ò tún rí mo tún padà sọ́dọ̀ rẹ̀ padà mo tún ní wàláì má indi dhalika alkitab fa atlubu minka taswira gilafihi wa safuhatihi. ونسخه هنا عفوا mo ní mo fàlà òbúra o kíra yóò sí lọ́dọ̀ mi o mo wá ń béèrè fún fọtokọ́pì kó o dẹ̀ bá mi sẹ́ǹdì ẹ̀ lórí fóònù jọ̀wọ́ that was two forty six pm lánàá nígbà tó di four twenty seven mo wá padà rí mo wá padà rí ibi tí àpò ní kùránì kà mi ò rí tírà yẹn náà o mi ò rí mo wá sọ pé látàtàj al'an ṣùkùràn mọ́wùlẹ̀ bọ́dà ní ìsìn ní ìsìn mọ́bọ̀dà wàá padà bọ́dà lítà ìtumọ̀ yẹn o ní ìsìn má bọ́dà mi ò sọ pé látà àkájọ àbàdà má bọ́dà mọ̀ láéláé no ní ìsìn má wulẹ̀ bọ́dà ò ṣeun now àlùfò ní kùránì bí ọba ń gbọ́ mi báyìí. tí o sì gbọ́ mi mo ti sọ pé ìlànà tá lò ní ìsinmi wípé fídíò líǹkì tá a bá ṣe tá a sì fẹ́ kí àwọn kan ó dáhùn a máa sẹ́ndì fídíò líǹkì yẹn sí yín ẹ̀yin náà ẹ máa sẹ́ndì ẹ̀ sí wa ẹ má lérò pé ẹ kẹ́nìkan má gbogbo ayé ló ti gbọ́ ọ rárá gbogbo ayé ò gbọ́ kan nínú ayé ni wọ́n gbọ́ ayé tóbi ju ń tẹ́ ẹ fojú sí lọ. àlùfáà ní kùránì wá dákun torí Allah odidi tíra àlìkọ́tún àlìkọ́tún mọ̀mùnú à mo fẹ́ kó fi hàn ayé lórí prógámù rẹ̀ kó o mú lọ́wọ́ báyìí bí mo ṣe mú kínní lọ́wọ́ báyìí pé èyí ni tíra àlìkọ́ tó ń kó o fi táìsì kejì ẹ̀ hàn àwọn èèyàn kó o wá sí ibi tọ́rọ̀ yìí wà kó o wá kà jáde. lẹ́yìn yẹn tíra kan náà mo tún wá ń padà síbi ìbéèrè mi lórí ẹ̀ pé. kọ́pà page. ẹ̀ mo nídìí ẹ̀ page twenty five ni ọ̀rọ̀ tí o kà ń bẹ̀ ló wà mo wá nídìí pages láti page twenty wọ́n ló gbéṣẹ́ fún wa o. ìwọ ló gbéṣẹ́ fún wa. mo ní di pages ìwé yẹn from page twenty tàbí ọ̀rọ̀ tó kà jáde yìí kò sí tọ́pìkì ńbẹ̀ kò sí orí ọ̀rọ̀ ńbẹ̀ bá mi ṣe photocopy ẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú fóònù ní o onídìí kò ṣẹ̀ náwó sí yẹn o. àmọ́ ala ọlọ́run fún gidi ọlọ́run ní ìbàjẹ́ ọ̀rọ̀ tí ọkà jáde yẹn nínú àlìkọ́ọ̀tù mọ̀mùnú ní ojú ewé twenty kí ni hẹ́dí ọ̀rọ̀ yẹn bá ibi tí eh, ojú ewé tí hẹ́dí ọ̀rọ̀ yẹn hẹ́dí ìnọ̀rọ̀ táàfà yẹn ibi tó wà pàmì snap ẹ̀ dé ibi tí ọyọ jáde yẹn ẹ mọ rísìn tí mo fi sọ bẹ́ẹ̀ ó nídìí mo wá síra títí ni ò rí ok nígbà tó wá di lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tí mo ní four twenty seven yẹn ṣé mo ní láti àtàjọ àlẹ́ àná mo wá padà rí nǹkan kankan lórí social media ní wẹ́bsáìtì àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ní wẹ́bsáìtì àwọn ọ̀tẹ́ ẹ̀sìn àwọn tí wọ́n gbógun ti súnà àmẹ́bì sallallahu alaihi wasallam mo wá rí pé àwọn yẹn àwọn ni wọ́n lọ gbé cover page àti page twenty five tí oníkùránì tọ́ka sí yẹn àwọn ni wọ́n display rẹ̀ lórí wẹ́bsáìtì wọn. ok àwọn ni wọ́n display rẹ̀ lórí wẹ́bsáìtì wọn ibẹ̀ ni mo ti wá ní ìfura mọ̀ wípé àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé ibi tí àlùfò oníkùránì ibi tó ti rí ọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n gbé cover page tí táìtì ìwé máa wà wọ́n wá gbé sí ẹ̀gbẹ́ page twenty five wọ́n gbé sí ẹ̀gbẹ́ page twenty five. ọwọ́ nǹkan tí wọ́n display nìyẹn àwárí orí ọ̀rọ̀ fún ibi tí wọ́n ti yọ nǹkan jáde tó sì já sí pé ọ̀rọ̀ ti ń bọ̀ látẹ̀yìn ọ̀rọ̀ ti ń bọ̀ láti ẹ̀yìn tí àfáà yẹn ti ń dìskọ́ọ̀sì bọ̀ nípa bí àwọn èèyàn ṣe fi bídíà àti ṣíríkù wọnú ṣíṣe àzíkìr ẹ̀gbọ́n tí mo ń sọ yìí jẹ̀mọ́ àpá àtọkọ tíra yìí kì í ṣe Muhammad Abdul Wahab ló kọ́ o àmọ́ tí oníkùránì kọ́kọ́ sọ pé sheikh abdulhab ló kọ ọ̀tọ̀ lẹ́ni tó kọ tírà o dr hisam òun ló kọ tírà o ok àfọ àyẹn tí wọ́n ń bá ọ̀rọ̀ ọ bọ̀ wọ́n ti ń bọ́rọ̀ ọ gẹ́gẹ́ bí ìfura màmí ọ̀rọ̀ tó yọ jáde yìí ọ̀rọ̀ yìí ní heading abẹ́ kí ló ti sọ. So? ọ̀rọ̀ téèyàn bá sọ yóò ní ẹ́gìn pé ìtí mo fẹ́ tírìtì rè ìwé máa ní táìtù àrí táìtù rè àlìkọ́ túmọ̀ mùnú à kí ni tọ́píìkì ọ̀rọ̀ táàfà bá kí ni tọ́píìkì ọ̀rọ̀ tí àáfà yẹn bá débẹ̀ afẹ́ rí àlùfọ́ ní kùránì afẹ́ rí ìwọ ló bẹ̀ wá ńṣẹ́ iṣẹ́ tó bẹ̀ wá ohun tó jẹ mọ́ nìyẹn nítorí wípé àáfàá ti ń bá àwọn ọ̀rọ̀ bọ̀ tí mo sì mọ̀ wípé ṣe mọ̀ pé agbo tó dé ìwọ̀ fún mùsùlùmí láti wà làáfàá ń sọ ó ní àkọlé ìwé rẹ̀ àkọlé tíà rẹ̀ okay àáfàá ti wá ń sọ̀rọ̀ nípa agbo àwọn onísúfí tó ga sí pé wọ́n ń ṣe bídíà wọ́n ń ṣe ṣíríkù nínú lábẹ́ orúkọ báwọn fẹ́ràn sí ọlọ́run. àbá ti soríṣiríṣi àwòrán bí àwọn oníṣúfí bí wọ́n ṣe máa ń ṣèrántí ọlọ́run wọn tó ga sí wípé àdádálẹ̀ rẹpẹtẹ ó wà nínú ẹ̀. ìpè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ nínú ẹ̀ ṣe pé ní inú ìjókòó tí mo ṣe lọ mo display tí a fòyùdọ́tòrọ̀ bà níyà tí àwọn oníkọ̀dìríyà mo display tíra àwọn ní níyà náà àìbẹ́ẹ̀kọ́ ẹ̀ẹ́n a rí wípé nínú ti. fùdọ́tù rọ̀bà níyà àti àwọn oníkọ̀dìríyà yẹn ẹ rí i pé wọ́n ní ẹ̀ ń bá ní bùkátà kó ṣe náà fílà tó bá ṣe náà tán kó wá ẹsẹ̀ mọ́kànlá lọ síwájú kó dojúkọ ọ̀nà kó gbé ọ̀tún ti wá ń gbẹ́sẹ̀ kó yá mú yá mú yá mú Si nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi ń sọ pé irú ni fún wa láti wà nínú ẹ̀ láti wà nínú rẹ̀ nígbà tá a fà wá fẹ́ ọ̀rọ̀ tó fẹ́ ọ̀rọ̀ làbá wá mú ọ̀rọ̀ yẹn wá ẹ wá jẹ́ ń fi sí ẹ jẹ́ ń fi tí àyè wá ní ìsìn kí n tí ń sọ yìí wa yékéyéké. àwọn ò ní fi àbòsí o pẹ̀lú ògo ọlọ́run torí pé àbòsí ò lẹ́yìn okay kíra tí oníkùránì tọ́ka sí rèé o àkọlé tí àìlẹ̀ ń o. lọ ẹ jẹ́ kí n báìtì mi ẹ̀ ẹ jẹ́ n báìtì ẹ̀ sí kálíbì dáadáa ẹgbọ́n mi ò ṣe báìtì kẹ́mi náà ó ṣàdàbẹ̀ ni pé ojú sí lójú ẹ̀. Exactly nígbà àwọn nǹkan wọ̀nyí. tó a ní màá ṣáìtì kí nítorí ọlọ́run. dá mánèjì báyìí lọ. ṣé ẹ ti rí i. orúkọ tí à ń gẹ́gẹ́ ni sílísílà àáfà àṣẹ tí àyè ní episode by episode àkàtọ́ àkàtọ́ ìhàyàtì náà ọ̀rọ̀ ìpele ìpele tó ń sọ nípa àwọn àtìṣe táǹṣe nítẹ̀yà yìí wa ọ̀kan ń bẹ̀ àfàwà fi ṣe orin o. ṣẹ́tìrí sílísílà àkàtọ́ òfí àyátìná ó nìyẹn o sílísílà tó nù àkàtọ́ òfí àyátìná ok halikọ́tún mọ̀mùnú à halikọ́tún halikọ́tún mọ̀mùnú à ok. okay orúkọ ẹ tó ṣe tí àníyàn o the column Dr. Hisam Ali akíndé àbí kí wọ́n kọ yìí kíní yìí ẹ jẹ́ ìwò náà. Àlẹ́ akíndé náà wọ́n kọ bẹ́ẹ̀ kí n bá ṣe mistake bí n dá padà. ọkọ̀ ẹ̀ ń àárẹ̀ o kì í ṣe muhammadu abdulwahadi o tẹ́ ẹ fẹ́ sọ lẹ́nu o ọkọ̀ ẹ̀ ń tọkọ tí àníyàn o wọn ọkọ muhammadu abdulwahadi síbẹ̀ o orúkọ tí àṣìrẹ́ o. alikọ́tún mamnuha So that is the title page. Title page nìyẹn o. Wọ́n wá ṣe ìwé yẹn ẹ wò bí o ṣe ṣe. Ṣé title page rẹ o ibi tí oníkùránì yọ bọ́ọ̀ta bó ti wà lórí wẹ́bsáìtì wọn tẹ́ ẹ bá gúgù fún àlìkọ́ọ̀tù mọ̀mú àníyẹ̀wò fúnra ara wọn ni wọ́n rẹ́ẹ̀dì ni wọ́n jẹ́ lò ní ọkọ́ lọ ibi tí oníkùránì kà jáde wò ṣe rí pé ọ̀rọ̀ tí ń bẹ lókè kìí ṣe táìtù ṣùgbọ́n ó jẹ́ ká mọ̀ wípé àfà tí ń bá ọ̀rọ̀ bọ̀ àfà tí ń bá ọ̀rọ̀ bọ̀ nípa àwọn onísúfí tí wọ́n di oníbídíà ẹlẹ́bọ lábẹ́ orúkọ àzíkìr so àfá àti sọ oníranran oníranran àzíkìrì tí wọ́n ń ṣe táwa náà sì rí láyé lóde òní àti ráwọn kan tí wọ́n ń ṣe zíkìrì tí wọ́n ń bẹ́ tí wọ́n ń bẹ́ gìlà gìlà gìlà tí wọ́n rá mú àti láwọn tí wọ́n lọ ṣe díkìrì níbi sàárè sàárè ṣèpà ádámù àlìlọ́rí ẹgbọ́ lẹ́nu mùdírò mọ́ríkàsì tó ní àwọn oníkọ̀dì yìí wọ́n wá ṣe àdíkìrì níbẹ̀ lábúbáwá rí wọn ó ní kí wọ́n lé wọn ó láwọn ò lé wọn now àáfà tí wọ́n ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ó wá fẹ́ conclude conclusion táàfà wá mú wá ó wá ní oníkùránì lọ mú jáde oníkùránì dákun odidi sí àyí gbogbo ayé fẹ́ rí gbogbo ayé fẹ́ rí tí ó bá já sí pé ọ̀wọ́n tó oríire tó gbé bọ́ta. fún ayé láti fi bó ọkọ̀ Muhammadu abdulwahab jẹ́ àtàwọn alùsúnà tó wá ń sọ wípé agbógun ti ṣíṣe àdíkìrì tọ́lọ ní a máa ṣe ṣé tọ́lọ bá ní àṣẹ àdíkìrì yìí ṣé wọ́n ní ká fi bídíà kún ni ṣé wọ́n ní ká fi ẹbọ ni ẹwà jẹ́ àkà sí bẹ nínú ibi tí wọ́n yẹ́lò yẹ jẹ́ àkà o. kẹ́ ẹ lè mọ̀ pé oníkùránì bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run náà mọ̀ ṣe báyìí mọ́ á pàdé ọlọ́run o ẹ̀yin ẹ wo nǹkan tí wọ́n kọ́ bẹ́ẹ̀ o màá kà jáde o. Ah, ṣé ṣé rí kinní tán yẹ́lò yẹn mo fẹ́ kà yìí jẹ́ kí n jẹ́ tóbi sí i ìta àfa àkọrẹ́ o àfa ní wàmínà libida wàmínà libida àìdọ̀n nínú bídíà bákan náà sẹ́rí pé ọ̀rọ̀ kan ti ń bọ̀ láti take twenty four láti take twenty three láti take twenty two ọ̀rọ̀ ti ń bọ̀ nínú asọ̀fàhátì asáàdìkọ̀ àwọn precipient pages ọ̀rọ̀ tí ń bọ̀ ló mú kàfà sọ pé wà nínà libi dàín àìdán nínú àwọn àdádálẹ̀ tí àwọn oníṣúfí dálẹ̀ sínú azikir fi hàbíhi alìhàlàkọ̀t tí wọ́n dálẹ̀ sínú àwọn agbóhùn yìí ṣẹ́rí báwọn hmm. an yu haddida a sheik an yu haddida a sheik a ọmọnì a ọmọnì òun ni tí ṣéèkù ṣe rí pọ́dọ̀ àwọn òwúrìdí ní sọ́bẹ̀ ló ń sọ́bọ̀ òun ni tí ṣéèkù kó fi ẹnu ààlà sí kó mú nọ́mbà kan kó mú fítọ̀ kan lìyẹ̀kúlù ha azakir tí ẹni tó fẹ́ ṣe díkìrí yẹn máa wú nínú bídíà tí wọ́n dálẹ̀ sínú àwọn agbóhùn yìí òun ni kí ṣéèkù wọn ṣéèkù wọn kó bu òǹkà ádàdì àríkọ́ ọmọ nì kó mú fíkọ̀ kan fún wọn lìyẹ̀kúlù wá àzákìrù nítorí kí ẹni tó fẹ́ ṣe zikiri yẹn kó lè tájẹ́ẹ̀tì òǹkà yẹn fàyẹ̀kúlù ṣé wọ́n wàá máa sọ fún wọn nínú agbo yẹn tí wọ́n bá ti jókòó yá a máa ní kúl la ilaha illallah alifa marra mọ́tàlán yóò wàá sọ fún mùrídìí pé ọ̀ya sọ pé la ilaha illallah sọ nípa ẹgbẹ̀rún gẹ́gẹ́ bí àpẹẹrẹ aw sallallahu alayhi wa sallam ashirata alafi marra ọya mùrídí máa sọ pé sallallahu alayhi wa sallam kó wí níta 10,000 òun náà máa sọ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam pẹ̀lú tẹ̀síbá rẹ̀ ok aw akitara tàbí kó jù bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n tá a fa ń sọ ọ́ bọ́ o so ó ti fi hàn wípé ọ̀rọ̀ ti ṣáájú táàfáà ti ń sọ pé irú agbo yìí agbo àdádálẹ̀ yìí lórúkọ ẹ̀sìn agbo àdádálẹ̀ yìí lórúkọ àdíkìrì yìí ó wá ti mú àwọn àwòrán kan wá ó wá fẹ́ kọ̀ǹklúdù lórí gbogbo àwọn àwòrán yẹn ló wá ní wàkúlù hádá làmìyẹ́dídí fi ìṣẹ̀rẹ̀ fi ìṣẹ̀rẹ̀ ìnà ó ní gbogbo ń tẹ́wá ń ṣe yìí o. kò sí nínú ṣẹ̀rí àwa o ṣẹ̀rí wàkúlù hàdá làmìyẹ́rìdì fi ṣẹ̀rìnà kẹ́nìkan máa sọ fún wa pé ká ṣe láìláìlá láòdípẹ́ ẹgbẹ̀rún ayálùkùrá ní ò sọ bẹ́ẹ̀ àdìsí ò sọ bẹ́ẹ̀ kẹ́nìkan máa sọ fún wa wípé máa sọ pé sallallahu alaihi wasallam nígbà ten thousand àlùkùrá ní ò sọ bẹ́ẹ̀ àdìsí ò bẹ́ẹ̀ ẹ ṣe àsàlátù fún ànábì ní kùránì sọ ṣèwọ̀nba iṣẹ́ ọba lè ṣe kì í ṣe pé àpá kan ní àmọ́ sọ fún wọn wípé ṣẹgbẹ̀rún iye báyìí ọlọ́wọ́ fi ẹ̀sìn rán àpá ànábì lọ́lọ́run fi rán ànábì tọ́lọ́run sì fi rán yìí ìṣẹ́dà kó fún wa ní òǹkà tàbí kó sọ pé eléyìí o iye tó bá lè ṣe ni kì í wá jẹ pé ṣéwù kan ni ó wà máa dìtámì ní iye òǹkà tá a máa ṣe ọ̀rọ̀ tá a fà ń bábọ̀ rèé o làáfà wa kọ̀ fún bìbí pé ẹ máa wo ibi tó kúra ní ìka o gbogbo tí mo kà yẹn ó ní kúra ní òka o ó sì rí àwa lọ gbé láti di last two lines yìí ó ní wàhùwà mí ní ìsìdá èlìjà ìlíìnì wàhùwà min ìdáhìn àlìjàìlín ó ní sẹ́ rí àwọn nǹkan wọ̀nyí o ó wà nínú àdádálẹ̀ àwọn aláìmọ̀kan ni o àwọn aláìmọ̀kan ni wọ́n dálẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìmọ̀kan ni wọ́n sọra wọn di ọtọ́rítì lórí òǹkà ẹ̀sìn lórí òǹkà gbólóhùn àzíkìrì àfàwa ni wàhálà wàhùwà min ìdáhìn àlìjàìlín ó wà nínú àdádálẹ̀ àwọn aláìmọ̀kan òkè làkọ̀dẹ̀kọ́rajà ha ùláyí a ní díkìrì ṣẹ́rìín làkọ̀dẹ̀kọ́rajà ha ùláyí a ní díkìrì aṣẹ́rìín òkè ṣẹ́kiri làkọ̀dẹ̀kọ́rajà ha ùláyí a ní díkìrì aṣẹ́rìín ó ní fẹ́ rí àwọn táwọn sọ̀rọ̀ wọn bọ̀ yìí o àwọn ọmọ yẹn tí ń sọ̀rọ̀ wọn bọ̀ láti téèkì tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ti fún ní táìtù ọláwọn wọ̀nyẹn wọ́n ti jáde kúrò nínú àdíkìrì níbàámu sí sẹ̀ríà wọ́n ti jáde kúrò ń bẹ̀ ìlà ìlà zikirin wọ́n ti wá jáde lọ síbi àzikiri mìíràn yushraku billahi ta'ala tí wọ́n ti ń fi nǹkan míì kẹ́gbẹ́ Allah ẹ wá wo nǹkan tó ní kùránì wá gbé jáde ọwá ní muhammadu abdulhabu ó ní káwọn èèyàn mọ́ sí àzikiri mọ́ ó ní muhammadu abdulhabu ó ní káwọn èèyàn mọ́ sí àzikiri mọ́. ṣe rí báyìí nìsín ṣe rójú ayé báyìí o sì ń sọ̀rọ̀ òun ran san ọrùn lórí irọ́ lórí àdápa arọ́ gbèsèrà yìí jáde sẹ́ àlìkọ́ tún mọ̀mùnú à gbé jáde táìtú ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ àbí ẹ̀wò kọ́fà péjì rèé page twenty five ni ṣé láti kọ́fà péjì kò sí page one kò sí page two kò sí page three kò sí page four àyìnà ìyà níbo làwọn péjìtì yẹn wà èní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tíyàn bá sọ sínú ìwé sínú síra. tíra máa ní title page tí èèyàn bá wá bọ́ sínú tíra tán ọ̀rọ̀ tí èèyàn fẹ́ sọ èèyàn mọ̀ sọ lábẹ́ tọ́píìkì lábẹ́ tọ́píìkì abẹ́ tọ́píìkì wo lọ̀rọ̀ yìí ti jẹyọ kí làáfà bá débẹ̀ ọlọ́run ló pé kí kí wọ́n mú àpẹẹrẹ kan wá nínú àpẹẹrẹ ọ̀rọ̀ táàtà ń sọ tó bá débẹ̀ wípé nínú bídíà tí wọ́n dálẹ̀ nínú agbo àwọn oníṣúfí wọ̀nyí òní kí séwù máa dìtámìn iye òǹkà gbólóhùn àzíkìrì bíi láìlá ìdàláwọ̀ bíi sallallahu alaihi wasallam fún àwọn mùrídìí wọn ní èyí tó dá sí wípé òǹkà tí ń dákọ yẹn kò sínú ṣẹ̀ríà ìlànà tí sẹ̀rí àmúwá lórí gbólóhùn àzíkìrì ìlànà méjì ni ìlànà àkọ́kọ́ ẹ̀rí pé kura sọ pé gẹ́gẹ́ bí ayé àtọ́ ní Quran náà mú udukuru lọ́hà zikiran kẹsìrọ̀ ẹ̀rántí àlọ́ ní rántí ọ̀pọ̀lọpọ̀ súnà wá sàlàyé rẹ̀ ẹ̀rántí yẹn súnà nẹ́bí wá ṣe kí ni gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní ákírun tí súnà lẹ́bí sàlàyé rẹ̀ tọ́lọ ní àṣàlùwàlá tí súnà lẹ́bí sàlàyé rẹ̀ tọ́lọ ní agbáwẹ̀ tí súnà lẹ́bí ṣe tó ṣe àlàyé rẹ̀. bẹ́ẹ̀ náà ni súnà lẹ́bí ṣàlàyé ẹran ọlọ́run lọ́pọ̀lọpọ̀ báwo ni súnà lẹ́bí ṣe báwo ló ṣe ṣe àlàyé ẹ̀ fún wa ara ìdítàwà fi àwa rí àwọn gbólóhùn àdìkìrí kan tánẹ́bì ni a máa ṣe tánẹ́bì fi òǹkà sí bí àpẹẹrẹ subhanallah walhamdulillah wàlá ilaha illallah a ṣe nígbà thirty three thirty three thirty three a ṣe papọ̀ báyẹn a wà fi la ilaha illallah wahdahu la sharika láhùlì múlẹ̀ wàláhùlì hàm wàwàlà kúlù ṣe nǹkan díẹ̀ á fi parí ẹ̀ ànẹ́bí fi òǹkà sí yìí ó ní tàbá kí òun tán kákakú súrọ́tù lè kíláàsì ẹ̀ súrọ́tù ẹ̀ áyà kùrìsíyù ẹ̀yọ̀ kan ó fòǹkà sí ó ní kákakú lúwà láò fálátì náàsì ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ó fòǹkà sí ó ní láàárọ̀ káàkà ní mẹ́ta mẹ́ta nírọ̀lẹ́ káàkà ní mẹ́ta ó kó kà ok so eléyìí tábìlì bá fi òǹkà sí òun làbẹ́lì wa òǹkà yẹn la máa target òǹkà yẹn láti kí ni o òun la máa target. nígbà kejì àwọn àdìkáàrù kan bẹ látọ̀dọ̀ àníbísọ́ lọ́wọ́ alẹ́ wọ́sálàmù tàbí bí òfin òǹkà sí tó fi wálẹ̀ pé sáàmà ṣe lọ sáàmà ṣe kí ni sáàmà ṣe lọ ibi ọba lè ṣe dé tó fi mú nǹkan míì ṣe àwọn yẹn ni àbíkárù bìlà àdàdì irú yẹn a máa ṣe lọ ni táàkù fi bọ́ sórí nǹkan míì tá a bá fẹ́ ṣe nínú ayé wa. ìyẹn ni manhaj ìyẹn ni method tá a máa ń gbà sí àzíkìrì ṣùgbọ́n àwọn oníṣúfí nítorí kí wọ́n lè máa mú mùrídìsìn wọ́n wà ní àwọn ní òǹkà kan lọ́wọ́ àwọn ní àdàdì kan lọ́wọ́ àwọn ní àdàdì kan àwọn ní lọ́wọ́ wọ́n á máa gbé àdàdì kalẹ̀ tí ó sì mú rírí lọ síbi kọ́ lọ sí tẹ̀sùbá títẹ̀sùbá tí ó wà gúngbọ̀n náà bíi ti búlálà ìyẹn làáfà ń sọ fún wa àti ohun tó ti sọ síwájú tó ti sọ síwájú nínú bí wọ́n ṣe máa ṣe bí ìdìbò lúgí tí wọ́n máa ṣe bí alágànná nígbàtẹ́ máa ń ṣe àdíkìrì irọ́ wọn lọ́wọ́ ìyẹn ni àáfàá wa ń pe àkíyèsí sí wípé gbogbo ìwọ̀nyí àdádálẹ̀ ni àti pé ẹ ti ń pe nǹkan míì ẹ ti ń pe nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala. nítorí náà oníkùránì iṣẹ́ tó bẹ̀ wá ó ní mò ń jábọ̀ lọ́wọ́ yìí so a ní ìdí àlìkọ́ tún mọ̀mùnú à a ní ìdí ẹ̀ mo sì mọ̀ pé n tí mo sọ yìí ni ọ̀rọ̀ tá a fà ń bá bọ̀ ní òkìra rẹ̀ bí yorùbá ní làákàyè ni ó sọ nǹkan mi àáfà ń kà á bọ̀ ni wàmínà libidàín àìdọ̀ fi hàbí yí alikọ́tù ó ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ni ó ti mú àwọn àwòrán ìṣe àdíkìrì lójú ọ̀nà bídíà ó ti mú àwọn àwòrán ìṣe àdíkìrì pẹ̀lú pípa orúkọ ọlọ́run pọ̀ mọ́ orúkọ àwọn èṣù táwọn tìjáníyà máa ń pè táwọn kọ̀dìríyà máa ń pè ìyẹn làfà wá kọ̀ǹklúdù lé lórí ẹ̀yin wá lọ ń gbé síbi pé muhammadu abdulwahab o ó takọ kùránì o ó o ẹ bẹ̀rù ọlọ́run àwọn kí ń parọ́ sí kí ń parọ́ sí oníkùránì ṣé ẹgbẹ̀rún èèyàn ti ń wò yìí lọla wọnú sàárè lọ́la tẹ wọnú sàárè ńgbà gbó tọ́ so èsì tí abọ́ sí àlìkọ́sù mọ̀mùnú àníyẹn o ẹ̀já tó wá tẹ̀wájú toríṣẹ́ tó gbé fún wa pọ̀ ẹ̀já tẹ̀wájú insha Allah. Huh. Oh, ẹtúgbẹ́lẹ̀ yìí o. nínú àwọn ọ̀rọ̀ wa ẹ̀tọ́ wa gbọ́ ó ní màá tún dárúkọ síra ilé náà màá tún dárúkọ síra yìí fún ọ màá ṣe kí ni màá tún dárúkọ màá dárúkọ síra yìí ó ní Abu Jahali wa Abu Lahab أكثر توحيدا لله وأخلص إيمانا به من المسلمين الذين يقولون لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بو أبو جهل وأبو تجاتي ويبي ọlọ́run gan gbé àyà rẹ̀ wá nínú Al-Qur'ani pé sayesla naran zata lahabin tọ́lọ́run gan gbé wá pé sayesla naran zata lahabin tọ́lọ́run gan mọ̀ pé kèfèrí ni wọ́n ẹ̀ gbọ́ ọjọ́ òun wí o wọ́n ní Abu Jahali wa Abu Lahab akthar tawhidan lillah ó ní àwọn méjèèjì yẹn ni wọ́n ní ni wọ́n nímọ̀ nípa ọlọ́run jù ni wọ́n ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọba jù wà ẹ́kìlátù ìmọ̀ọ̀nà àwọn ní ìmọ̀ ni wọ́n dẹ̀ tó fi ń pé jù nínú mùsùlùmí ìnà ìlẹ̀dí ìnà yàkùnú ìnà ìlà ìlọ́ba tí wọ́n tó ju ó ní ìmọ̀ ní ti àtàgbọ́yé wọn olóṣè kí ni o ó ju ti àlẹ́dí ìnà yàkùnú ìnà ìlà àwọn mùsùlùmí tó ń ṣe láìláhà ìlọ́lá síra yẹn kẹ́yìfà iná tó rábò tawhid kí ló dé tí ẹ̀ máa tíìtì àwọn tọ́pìkì kí ló dé tẹ́ ẹ̀ tọwọ́ bọnú síra àkọ́tún mamnuha kí ló dé tẹ́ ẹ̀ tọwọ́ bọnú kẹ́yìfà iná tó rábò tawhid kẹ́ máa wá tíìtì àwọn tọ́pìkì yẹn kí ló dé tẹ́ ẹ̀ tọwọ́ bọ̀ sòtí ń bá ń sọ pé alábòfin ni wọ́n tí ń bá ń sọ pé èèyàn burúkú ni wọ́n ẹnu mi ò ní mọ̀ kí ló dé tọwọ́ bọ̀ wọn ti tọwọ́ bọnú àwọn tíra ilé yìí ká máa kà jáde. ọ ṣe ẹ rí bá mi sùn a ti tọwọ́ bọ àlìkọ́tù mọ̀mọ́nú àbáyé ìwọ ló gbé hàn wá iṣẹ́ a ti bẹ̀ ọ́ lórí ẹ̀ dandan ni kò jẹ́sẹ́ náà. ó tún ti wá dá báwo ni a ṣe máa gbọ́ àgbọ́yé mímọ̀ ọlọ́run ní ọ̀kan ṣoṣo ó tún ní ó ní Sheikh Muhammad Abdulwahab ó ní ó sọ ọ̀rọ̀ nínú ẹ̀ ó parọ́ mọ́ Sheikh yẹn ọ̀tọ̀ lẹni tó ń kọ tírà ọ̀tọ̀ ni ẹni tí ọkọ tírà ọ̀tọ̀ ni ẹni tí ò ń dárúkọ ìyẹn kọ́kọ́ jẹ́ irọ́ ìyẹn kọ́kọ́ jẹ́ irọ́ náà láti ọ̀dọ̀ rẹ̀ ok nǹkan ẹlẹ́ẹ̀kejì ń bẹ ó ní wípé ohun tí wọ́n sọ sínú tírà yẹn oníkùránì ọ̀gbọ́yé ọ̀gbọ́yé ọ̀gbọ́yé. ọ̀gbọ́yé o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ yìí tíra tí ó dákọ̀ yìí ẹni tó ṣe ni Muhammad ibn Ahmad Bashimil Muhammad ibn Ahmad Bashimil kìí ṣe Muhammad bun Abdul so ẹrọ àkọ́kọ́ nìyẹn ẹ̀rọ nọ́mbà tù òun ni wípé ọ̀gbọ́ ohun tí wọ́n sọ ní tíra yẹn ọ̀gbọ́yé ọ̀gbọ́yé. nínú kẹ́fà nẹ́fọ́hám àtàwíìd ojú ewé. ojú ìwé kejìlá níbàámu sí mọ́tàbà shamila ọ̀rọ̀ tó o kà jáde ń bẹ̀rẹ̀ jẹ́ àfihàn àwọn èèyàn ká tó wá púrúfù bí o ò ṣe gbọ́ yé ọ̀gbọ́ yé. ọ̀rọ̀ tí oníkùránì kà jáde nínú kẹfà nẹ́fù amustafid báwo láti gbàgbọ́ yé mímọ̀ ọlọ́run ní ọ̀kan ṣoṣo iye tí àfàwà muhammad bun ahmed tó kọ muhammad bun ahmed sotiri kitab kẹfà nẹ́fù amustafid alimu alif muhammad bun ahmed bá shemil tàbí ba shamil ok so ní page eleven ní tí a yẹn nígbà tá a fà ń bá ọ̀rọ̀ lọ page eleven page twelve nígbà tá a fà ń bá ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tó kà jáde rèé o láti lè fi incite àwa mùsùlùmí láti lè fi ìkórìíra. Muhammad abdulhab sínú ọkàn àwọn mùsùlùmí ó ní mo kọ́lọ̀ ẹ̀ ní rẹ́ẹ̀dì yẹn ó ní Abu Jahali wọ́n Abu Lahabi Abu Jahali o àti Abu Lahabi akifaru tawhidan akifaru tawhidan wọ́n pọ̀ ní mímú aláwọ̀ ní ọ̀kan ṣoṣo wà á kálásọ̀ wà á kálásù ìmánan wọ́n tún ṣe àfọ̀mọ́ ìdàgbọ́ wọn ju mìnìhàhù láhìlì mùsùlùmí ju àwọn mùsùlùmí wọ̀nyẹn lọ tó túmọ̀ sí pé àwọn mùsùlùmí wọ̀nyẹn ọ̀rọ̀ ti ń bọ̀ lórí àwọn mùsùlùmí kan ok alladhina yaqulun la ilaha illallah muhammadu rasulullah àwọn tí wọ́n ń sọ pé la ilaha illallah muhammadu rasulullah abu jahali àti abu labi wọ́n tún bẹ́ta àwọn mùsùlùmí kan tí wọ́n ń kalima kẹ́límà la ilaha illallah muhammadu rasulullah hmm. oníkùránì ọyọ àárín yẹn kódá nínú ọ̀rọ̀ tó sì dá sí wípé ó ní ọ̀rọ̀ pàápàá sọ débẹ̀ ọ̀rọ̀ pàápàá sọ débẹ̀ òun ni ó jẹ ká mọ kí ni ọ̀rọ̀ yìí dúró lé lórí ẹ wá jẹ́ nsú sókè. Okay sẹ́rí báyìí sẹ́mùké mo ní ọ̀rọ̀ ó máa ń ní tá a bá kọ sílà jáde ọ̀rọ̀ yóò ní tí àtàbákọ á ní táìtù lẹ́yìn náà a máa ń pín ọ̀rọ̀ sí abẹ́ orí ọ̀rọ̀ orí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí ti jẹyọ òun ni wọ́n ń pè ní tàwíìdù àbíjáhálì sẹ́rí tàwíìdù àbíjáhálì wà àbíláhábì. ìmú aláò ní ọ̀kan ṣoṣo tí àbújáhálì ti àbú jáhálì àti àbú láhàbì ìmú àláò ní ọ̀kan ṣoṣo ti àbú jáhálì àti àbú láhàbì afẹ́fẹ́ dìskọ́sì ọ̀nà tí àbú jáhálì àti àbú láhàbì tó gbà mú àláò ní ọ̀kan ṣoṣo àmọ́ tó já sí wípé tó ń ti bẹ́ẹ̀ náà kò kúò nínú ipò ẹlẹ́bọ kò kúò nínú ipò ẹlẹ́bọ ok afáàní abu jahalin wa abu lahabin abu jahali àti abu lahabi wàmání aládìí nìyí minali mushrikin àti ẹni tó bá wà lórí ẹ̀sìn wọn nínú àwọn ọ̀ṣẹbọ ṣẹ̀rí pé àáfà àtàkọ́ṣẹbọ ni Abu Jahali ó gbà pé ọ̀ṣẹbọ ni Abu Lahabi ó ní àti àwọn ọmọlẹ́yìn wọn minali mushrikin nínú àwọn ọ̀ṣẹbọ làwọn èèyàn wọ̀nyí o ọ̀ṣẹbọ ni wọ́n o òkè ọwọ́ anyíkáàlù mìínú nàbìlá wàyùwà ìdúnàhù ẹ máa fojú sí báwọn o kánú mìínú nàbìlá Abu Jahali àti Abu Lahabi wọ́n gbàgbọ́ nínú Allah wàyùwà ìdúnàhù wọ́n sì ṣe aláwò ní ọ̀kan ṣoṣo fi rububiyya Allahu Akbar fi arububiyya nínú jíjẹ́ olúwa ẹlẹ́dàá Allah Abu Jahali àti Abu Lahabi àti àwọn ọ̀sẹ̀bọ yòókù lásìkò ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbàgbọ́ nínú tàwíìdù àrùbùbíyà nìkan wọ́n gbàgbọ́ pé Allah ni rọ́bù kọ́ọ̀lìkan wà rọ́ọ̀sìkan wọ́n nígbàgbọ́ wípé Allah ni ẹlẹ́dàá wọ́n nígbàgbọ́ wípé Allah ni alárànṣe mufuyiyan mufu mufu mukuyiyan wàmùmíìtàn wọ́n nígbàgbọ́ pé ọlọ́run ni mukuyi muku mukuyan mukuyi. wọ́n nígbàgbọ́ pé aláwo ni mukuyi. òun ni ọba tí máa fún ẹ̀ ẹ̀mí wámù mi tán òun sì lọ́ba tí máa pààyàn wàdọ́rán òun ni ọba tí máa sì nira kan ẹ̀dá wà náà sì án òun lọ́ba tí máa ṣe ènìyàn láǹfààní láàyù ṣìrìkú náà láà yùṣìrìkú nàbí ìfìdálìkà ṣe ààrì níbi ìyẹn wọn ò fi ẹnì kankan kẹgbẹ́ rẹ̀ bẹ́ sẹ́rí báwọn níbi ìyẹn wọn ò fi ẹnì kankan kẹgbẹ́ Allah níbi ìyẹn Abu Jahali Abu Lahabi àti àwọn ọ̀sẹ́bọ̀ yòókù wọ́n gbà pé Allah ni olúwa ẹlẹ́dàá wọ́n gbà pé Allah ni ọmọ ń pèsè ìjẹ́ ẹ̀mú. wọ́n gbà pé aláwo ni múhú yí wọ́n sì gbà pé aláwo ni mùmí ọba tí máa fúnni ní ẹ̀mí ọba tí sì máa gbẹ̀mí lára ẹ̀dá rẹ̀ wọ́n gbà pé aláwo ni ọba tí máa fìnira kan ẹ̀dá wọ́n sì gbà pé aláwo ni ọba tí máa fún ẹ̀dá ní àǹfààní òkè tí máa ń ṣẹ̀dá láǹfààní. Okay? wọn kì í fi nǹkan kan wọn ìfa nǹkan kan pọ̀ mọ́ lọ́wọ́ níbi ìyẹn tọ́yì àjí ìbùn ẹ àjí ìbùn ìbùn wá ní o ní o nǹkan nǹkan àjòjì ní wa abu lahabin akitara tawhida lillah ó wá jẹ́ nǹkan kàyéfì fún wa kó wá jẹ́ sí pé irú abu jahali àti abu lahabi ni ó wà á pọ̀ níbi mímú ọlọ́run lọ́kan ṣoṣo àti wà ati n'ibi ẹ̀nàbìyì àti níbi ṣíṣe àfọ̀mọ́ ìgbàgbọ́ ẹ̀ fún ọlọ́run ọba lori tawhid rububiyya nílẹ̀ lè mùsùlùmí ju àwọn mùsùlùmí lọ ju àwọn mùsùlùmí kan lọ alẹ́dí iná yàtàwàsàlù rẹ̀bílẹ̀ àwùyá àwọn mùsùlùmí kan tí wọ́n sọ àwọn wòlíì tí wọ́n sọ wọ́n di àtẹ̀gùn wà sọ̀lìbí àwọn mùsùlùmí kan tí wọ́n sọ àwọn ẹni rẹ̀ tí wọ́n sọ wọ́n di àtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run wọ́yẹ́sẹ̀ṣfẹ́ tó wá já sí pé wọ́n máa wá ìsìpẹ̀ àwọn èèyàn yẹn lọ́ọ̀dọ̀ ọlọ́run àfáà yìí sọ wípé èèmọ̀ ló jẹ́ o èèmọ̀ ló jẹ́ kírú Abu Jahali Abu Lahabi tó jẹ́ ẹlẹ́bọ kó sì nígbàgbọ́ wípé Allah ni olúwa òun ni olùgbàlà òun ni ọba tí ń pèsè òun lọba tí ń sọ nídìí alààyè olọba sísọ nídìí òkú ok káwa rí mùsùlùmí lónìí mùsùlùmí kóun wá máa gbà pé sí ewu òní gáúsù sàmánì káì kí ẹni tó pé rẹ̀ mùsùlùmí kó wá gbà pé sí ewu kan òun ìkẹ́ ayé òun ń ṣèkẹ́ fún wa nígbà tẹ́lẹ̀ bọ́ gbà pé aláwọ̀ ni ọba oníkẹ̀ kí ṣéwù káwọn mùrídìí ṣéwù tí wọ́n gbà pé ọ̀dọ̀ ṣéwù ni àánú ti ń wà ọ̀dọ̀ ṣéwù ni oore ti ń wà àbá yìí ń kọ̀m̀píà ó ń kọ̀m̀píà àwọn ọ̀ṣẹ́bọ àná ó ń kọ̀m̀píà àwọn pẹ̀lú àwọn mùsùlùmí onísúfí òde òní àwọn tí wọ́n ti sọ ṣéhù di ẹni tí wọ́n mọ̀ tọrọ rẹ lọ́wọ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ rí èyíta àkà nínú ìwé àwọn oníkọ̀dìríyà tó ní kó ṣe náà fìlà kó wá máa ṣe kí ni kó máa pé yá mú ìdí ìgbésẹ̀ kìíní ìtẹ́lẹ́bọ̀ ò ní ṣe nǹkan tẹ́lẹ́bọ̀ àná ò ní ṣe ẹlẹ́bọ̀ àná ọlọ́run ni ó gbà pé yóò sì jẹ mu ọ̀wà ní kí wá ní bẹ́nẹ́fíìtì mùsùlùmí mùsùlùmí tó sọ àwọn wòlíì tó sọ wọ́n di ọlọ́run mọ́rẹ̀ ẹ̀ lọ́wọ́ mùsùlùmí tó bá kóun fẹ́ sin ọlọ́run àmọ́ tó wá gbà wípé àwọn ṣéwù kan àwọn ni gáúsù àwọn ni kútùbù àwọn ni ìké ayé àwọn ni ìké ọ̀run ṣe bí gbogbo yín lẹ rí ṣéwù kan lójú social media tó gbé abọ́ lọ́wọ́ tó ní gbogbo mọ̀láfú ti sàmàwá àti wàlẹ̀ hárìbì ọlọ́run ti gbé fún òun oníkùránì sẹ́yìn òun ni kí n sẹ́lẹ̀ sí yín ẹlẹ́bọ wo ló sọ bẹ́ẹ̀ rí ẹlẹ́bọ wo ló sọ bẹ́ẹ̀ rí wípé gbogbo mọ̀làkútù sàmàwátì wà ní àríkì gbogbo ìjọba ayé àtọ̀run wọ́n ti gbélé lọ́wọ́ báyìí ẹlẹ́bọ tó sọ yẹn ẹ̀ mùsùlùmí tó sọ yẹn ṣe ń pé mùsùlùmí yẹn ṣe ẹ̀mọ̀ pé sọ pé la ilaha illallah muhammadu rasulullah àbí ọmọ sọ bẹ́ẹ̀ ọ ń sọ bẹ́ẹ̀ náà eléyìí ni àáfàá ń fi àkíyèsí sí tó fi wá sọ pé èèmọ̀ lélẹ́yìí o èèmọ̀ nìyí o Abu Jahali Abu Lahabi tá a mọ̀ lọ́sẹ̀ bọ àtàwọn akẹgbẹ́ wọn lásìkò tiwọn àwọn kì í sọ pọ́lọ́wọ́n ọba kan tó ń bẹ lọ́tọ̀ tó ń ṣèjẹ́ ẹ̀mú àyàfi Allah àwọn mùsùlùmí òde òní nípasẹ̀ pé wọ́n di onísúfí wọ́n sọ̀rọ̀ àwọn dòòṣà àwọn mùsùlùmí òde òní tí wọ́n wí la ilaha illallahu muhammadu rasulullah wọ́n ń forí balẹ̀ fún ṣéwù lẹ́yìn ọlọ́run oníkùránì tẹ́ẹ̀rí ní sẹ́ǹdì ẹ̀sí yín ṣebí rísẹ́sì nínú ọ̀sẹ̀ yìí ṣebí mo sẹ́ǹdì ibi sí mùrídì tí ń forí balẹ̀ fún ṣéwù tó forí balẹ̀ fún àwòrán ṣéwù ṣe bí mo sọ ibi tí àwọn mùrídì ṣéwù tí wọ́n ti lọ forí balẹ̀ nídìí sàréè so àfáàwà Muhammad bun Ahmad yìí ó wá ń compare ó ń contrast láàrin àwọn ọ̀sẹ̀bọ̀ ọjọ́ àti àwọn mùsùlùmí òde òní tí wọ́n wí la ilaha illallahu Muhammadu Rasulullahi tí wọ́n sì tẹ́tọ̀ọ́ tí wọ́n wí la ilaha illallah muhammadu rasulullah tí wọn ò ṣiṣẹ́ tọ́ tí ìṣọwọ́sẹbọ àwọn súnfí tó wá burú ju ìṣẹbọ àbújáhálì àti àbúláhábì lọ ẹmọ́ sì gbàgbé alùkùránì fún ara rẹ̀ làáfà yìí ń tọpasẹ̀ rẹ̀ lórí ń tó sọ yìí o nítorí wípé alùkùránì fi rinlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àyè ọ̀kan rèé wípé wọ́lá yìí ń sa alìtahùn wọ́lá yìí ń sa alìtahùn mọ̀nì kálákọ̀ sàmáwá sí wọlé àrùjọ wọ́sákàrà ṣàmùsà wọlé kọ́mọ̀rà láyẹ̀kù lúùnà lọ́ tẹ́ ẹ bá bi àwọn ọ̀sẹ̀ bọ́ àná léèrè pé ta ló dá sẹ́mà ta ló dá ilẹ̀ ta ló tẹ òòrùn òòrùn bá ta ló tẹ òṣùpá ba wọ́n á sọ pé àlọ́wù ni wọn ò ní dákọ látà wọn ò ní dákọ uzza wọn ò ní dákọ monad ṣe bí oníkùránì ṣe bí àwọn súfì yín ni wọ́n sọ pé ọwọ́ àwọn ọlọ́run gbé sánmà lé lórí àtìlẹ̀ nínú ẹni yẹn àti àbújálì ta ló ṣẹbọ jù Aya mi tún sọ pé wọ́lá yìí ń sa àlítàhùn, mọ́nà zálà nínú sàmá ìmọ̀ àánì fa áhàyà àbíhì àrìjọ, ní bá àdì mọ́ òsì ha, láyẹ̀ fúrú na lọ́. Tẹ́ bá bí àwọn ọ̀ṣẹ́ bọ̀ àná léèrè pé ta ní ń rọ òjò láti sánmà, ta ní ń fi òjò jí ilẹ̀ lẹ́yìn sílẹ̀ ti dòkú, láyẹ̀ fúrú na lọ́. Wọ́n sọ pé àlọ́ òní, wọn ò ní dákọ látà, wọn ò ní dákọ mọ̀nátà, wọn ò ní dákọ̀ àwọn òṣà wọn aya nìtú nìyẹn o aya àkọ́kọ́ yẹn ankabuti aya 61 ìkejì yẹn ankabuti aya 63 ok ọ̀pọ̀ bẹ́ẹ̀ o ọ̀pọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ bá tún bi wọ́n léèrè nínú aya mi rèé o kúlù liman al-ardu wa man fiha in kuntum ta'lamun sọ fún wọn ànábì sọ fáwọn ọ̀sẹ̀ bọ̀ mọ́kà wípé ta ló nílẹ̀ ta ló ní sí bẹ́ẹ̀ tẹ̀ bá jẹ́ tó nímọ̀ sàyẹ̀kùlú lìláì wọ́n sọ pé aláwò ló ní ní òrè oníkùránì kùl afala tazakaru ẹ̀sẹ̀ ronúná ẹ̀sẹ̀ dáwà síta ìsọ fún yìí àyà ní ìtúrè lórí àwọn ọ̀sẹ̀ bọ àná nìyẹn o àwọn ọ̀sẹ̀ bọ àná kùl kúl ọ̀kan tó rẹ̀ o kúl orè kúl mọ́nù bìyẹ́dìbì màlàkúùtù kúl ṣẹ́yìn bí wọ́n léèrè pé ọwọ́ ọ̀tá ní gbogbo ìjọba gbogbo nǹkan wà wàhùwà yìí jìí òun ni máa láàyè wà láàyè dárò àléyìí a lè gba ìrànlọ́wọ́ rẹ̀ là a lè la ìrànlọ́wọ́ rẹ̀ àwọn ọ̀sẹ̀ bó sọ pé táyẹ̀kù lùnà lìlà wọ́n sọ pé aláwo ní o olóní gbogbo ìjọba o gbogbo ìjọba ayé àti ọ̀run oníkùránì ò ń bẹ láyé tí ọ̀kan nínú mùrídì yín tó fi sọ pé ọlọ́run gbé gbogbo mọ̀làkùtù sàmáwá ti wà lẹ́hàrìbì ó gbé lé e lọ́wọ́ báyìí ó lóun tún fọlọ́ búra nínú ẹni yẹn àti àbújáhálì àti àbúláhábì ta ló ṣẹbọ jùlọ sẹ́ni yóò sì máa wí la ilaha illallah muhammadu rasulullah àyà pọ̀ gan o but no the time ẹ tún lọ wo sọ́ọ̀tù yunus àyà thirty one nǹkan tí àfá àwa yìí kọ́lọ̀mbá lè san wọ́n lẹ́san re ohun tí wọ́n fẹ́ ṣe àlàyé nìyẹn ohun tí wọ́n fẹ́ ṣe lálàyé fún wa nìyẹn wípé lóde òní àwọn mùsùlùmí wí láìláìlà lọ́wọ́ lórí ahọ́n ni lóde òní àwọn mùsùlùmí kan wọ́n wí láìláìlà lọ́hùn muhammadu rasulullahi kò sì sí nínú ayé wọn ayé wọn wá bàjẹ́ ó bàjẹ́ ju bí ayé àbú jahali àtàbú láàbì ṣe bàjẹ́ lọ àwọn wo náà sì ni àwọn ẹni náà àwọn ti dà níyà ni àwọn oníkòdìríyà ni àwọn onísúfì ni àwọn onísúfì ni láìláì láìlá àwọn òwúlò wájú ọlọ́run so èèmọ̀ làáfà ṣe èèmọ̀ wò ó èèmọ̀ làáfà ṣe tún wò ó èèmọ̀ làáfà ṣe àfà ní Abu Jahali wa Abu وأخلص إيمانا من هؤلاء المسلمين الذين يقولون لا إله إلا الله محمد رسول الله هذا الشيء مني pé ayé yìí ń sunfi sí wá bàjẹ́ tó báyìí ayé yìí ṣe wá ta tó báyìí náà tó dá sí pé àbújá lì gan àtàbú láàbì gan tí wọ́n jẹ́ abọ̀rìṣà wọ́n tún wá sàn ju èyí ń sunfi ẹ̀yin ń wírìdì ẹ̀yin ń tìjà níyà ẹ̀yin ń kọ̀dé níyà tẹ́ ń wí láìlà ìlàlá ò tẹ́ ẹ tí wá ń pe ṣéwù ní gáúsù tẹ́ ń pe ṣéwù tẹ́ ń pe ní gáúsù sàmá. àfáwọn owó yìí báyé yìí ṣe ta tó ní báyé yìí ti bàjẹ́ tẹ́límà láìláha ìlàlá ò tẹ́ ń wí kò wúlò fún yín mọ́ ó ti bàjẹ́ ayé yìí ti bàjẹ́ and and we we we view all this on social media tẹ́ ẹ bá ń ṣàzíkìrì ẹ mọ̀ ṣe bí àgànná ni tẹ́ ẹ bá ń ṣàzíkìrì ẹ mọ̀ ṣe bí alágànná ni tí a bá sọ pé igun mùsùlùmí wo ní lọ síbi sàárè àwọn súnfì ni wọn ò sì yẹ wí láìláìlọ́lọ́ sàárè ṣéwà ádámà àlè ṣéwà bíbù sọ pé wọ́n ń bọ́ ó ẹnu ẹ̀ ti gbọ́ ó ní wọ́n ń bọ́ ó láwọn oníkọ̀dìríyà wábẹ̀ àwọn ń tìjàníyà wábẹ̀ ẹ sì wí láíláí lọ́mọ́ ọjọ́ wo ni Abu Jahali tàbábù láàbì wọ́n lọ tọrọ nǹkan so ayé àwọn àná báyé wọ́n ṣe ta tó tẹ̀yìn ń súnfí ó ta jù bẹ́ẹ̀ lọ. ọwọ́ alọ́rẹ̀ gbé <laughs> ọwọ́ alọ́rẹ̀ gbé bí abújáhálì wà rú láhàbìn aksaru tawhidan wa akhlasa imanan min hahulai almuslimin man hum hahula man hum hahula àwọn wo ni àwọn wọ̀nyẹn àwọn wo ni àwọn mùsùlùmí wọ̀nyẹn tá ń tọ́ka sí ṣe bẹ́ yóò súnfí ni ẹ̀yọ́ súnfí kẹ́ẹ̀dẹ́ lẹ́bọ ọjọ́ wo ni àbúláhàbì àbújáàlì ọjọ́ wo ló gbé àwòrán òsà ẹ̀kọ́ rùn ọjọ́ wo ni àbúláhàbì àti àbújáàlì fẹ́ ọjọ́ wo ló gbé àwòrán òṣà ẹ̀kọ́ rùn ẹ̀yin ń sún fí ẹ̀yin ṣe láìláìláìláò ẹ̀yin gbé àwòrán ṣe wà ádámà ẹ̀ ń gbé kọrùn àwòrán ìfẹ́mù níyàsì ẹ̀ ń gbé kọrùn àwòrán bàbá tìdání ẹ̀ ń gbé kọrùn ohun tí wọ́n ń sọ fún ni pé orí burúkú ní ọjọ́ kìíní àná tí wọ́n jẹ́ olóòṣà nílùú mọ́kà ọlọ́run sì tún jẹ́rìí ọ̀rọ̀ yẹn náà wípé tẹ́ ẹ bá bi wọ́n léèrè àwọn olóòṣà yẹn tẹ́ bá bi wọ́n léèrè pé ta ló dá sánmà ta ló dá ilẹ̀ ta ló ń ṣèjì ẹ̀mú ta ní rọ òjò ta ní jí òkú dìde wọ́n mọ̀ ní Allah Allah Allah lónìí ẹ̀yọ́ ń sún fí kí lẹ́ mọ́ sọ ẹ mọ̀ ní tí ó ti darí tẹ́ ẹ sọ nínú ìwé kọ̀dìríyà ẹ rí ipò tí wọ́n gbé ṣéwù àbùkọ́dìjì lálẹ́ sí ẹ rí nínú àkídà wọn wọ́n ní kò sí mọ̀ kan tí ó mọ̀ gbogbo ìmọ̀ tọ́lọ́wọ́ bá mọ̀ ló mọ̀ ẹlẹ́bọ ò ní sọ bẹ́ẹ̀ ẹlẹ́bọ ò ní sọ bẹ́ẹ̀ àwọn ọ̀sẹ́ àná àyà ní ìsúwà ní kùránì tọ́lọ́ ń sọ nípa wọn wípé tí wọ́n bá ń bẹ lórí odò tọ́kọ̀ omi wọ́n fẹ́ dànù tí ìjì ìjì tó lágbára tó ń jà tí atẹ́gùn ńlá atẹ́gùn àgàn tó ń fẹ́ wọ́n wọn ò ní dáko ìṣá wọn wọn àdáko ìṣá wọn aláwọ̀ ni wọ́n mọ̀ dáko ńgbà náà pé aláwọ̀ làwá o aláwọ̀ làwá o ẹ̀yin ń sún fífílẹ̀ ń ṣe lónìí tẹ́ ẹ bá bọ́ há tẹ́ ẹ bá bọ́ há kí lẹ máa ń wí ẹ̀yìn dákọ̀ aláwù náà ṣéwù lẹ́mọ̀ dákọ̀ rẹ báyé yín ti ta báyé yín ti ta ráúráú rèé tòun ti bó ti gá sí pé ẹ̀ dákọ̀ láìlà kò sí nínú ayé yín kò sì dálẹ̀ tá a sà àwọn ọ̀sẹ́gun àná wọ́n gbádùn jù ní lọ àwọn ọ̀sẹ̀bọ̀ àná wọ́n gbádùn ju ẹ̀yìn ń wúrì yìí lọ àlàyé nìyẹn o oníkùràrí kàbọ́ọ̀sà láti bẹ̀rẹ̀ tí mo ti kàrùn kàbọ́ọ̀sà báyé kó o tu bó o tu lódì ní tù jáde bó o tu bó o túmọ̀ ẹ̀ lódì ní tù jáde lórí sẹ́tọ̀ ọbẹ̀ wáyé a ṣe yìí láti tẹ náà èmi náà bí ọ̀sẹ̀ o níbi ọ̀sẹ̀ o farabalẹ̀ so bí yẹn sì jẹ́ nìyẹn tọ̀ iṣẹ́ kẹta tó bẹ̀ wá iṣẹ́ kẹta tó bẹ̀ wá iṣẹ́ kejì nìyẹn o so àlàyé ẹ̀ ló ti gbọ́ yẹn láti inú tíà yẹn pé àwọn ọ̀sẹ̀ bọ àná bí tí wọ́n ti ta tó tẹ̀yìn oṣù fi òde òní oníkọ̀dìrí ọ̀hún tìjà níyà tí ń tajú tí wọn lọ́wájú ọlọ́run. ọ̀rọ̀ kẹta nínú sẹ́rí ìsúná ẹ̀gbọ́n tó sọ. nínú sẹ́rí ìsúná ẹ bá gbọ́ o àní kì í tó kù bí mo wá fẹ́ máa ṣe fún yín sìn. nínú sẹ́rí ìsúná ẹ bá gbọ́ o àní kì í tó kù bí mo wá fẹ́ máa ṣe fún yín sìn màmá wá pè yín tẹ́ ẹ̀ bá wá gbọ́ ta yé ẹsẹ̀ wá màá ẹsẹ̀ wá màá ẹsẹ̀ wá rò màá ẹsẹ̀ wá rọ ojú ojú pè màá ẹsẹ̀ wá rọ ilé yín lórí. ṣé gbọ́ olóòmọ̀ rọ òjò èpè lé wa lórí tá a bá jáde sọrú ọ̀rọ̀ tá a sọ yìí kì í ṣèpè ẹ lèmi bẹ́ẹ̀ rú ó lépè o ní èké tèmi lẹ́nu ṣùgbọ́n bó o ṣe pe ajá lọ́bọ̀ fáwọn èèyàn mo láti wá ṣàlàyé bóyá àrí etí tó fẹ́ gbódòdó ọ̀rọ̀ ọ̀yá mọ́sọ́lọ́. ó ní wàhálà àgájìlìsà máa mẹ́rin yẹ́dìrú ilẹ̀ ṣọ́ọ̀kì wal mahabba ẹ̀rọ gbọ́ lọ sẹ́rù o náà wọ́n ti wá hazard ṣọ́ra àǹkẹ́sìlìsà hmm. láti máa jókòó pẹ̀lú máàmán yẹ́dùn ìlà ṣáwùkì wal mahabba àwọn tí wọ́n máa ń pèèyàn síbi pé àwọn tó máa ń pèèyàn síbi pé jẹ́kájọ jájọ lùfẹ́ láàrin ara wa jájọ nífẹ̀ẹ́ ara wa jájọ lùfẹ́ bíru báwọn onísúfí ṣe máa ń ṣe kí wọ́n sọ pé àlágbájá ah, báyìí ah, ẹjá àjọ lò fẹ́ papọ̀ ẹjá àjọ fẹ́ràn ara wa ẹjá àjọ kóra wa mọ́ra òun wá sọ fún wa pé wá àzà ó ní kó o sọ́ra àdájìlì sàmà àmà yẹ́dìrò ìlà sọ́ọ̀kì wọn máa hàbà ẹwà àdánwò èèyàn ah, láìlà ìlàlá muhammadu rasulullah tẹ́lá wọn lọ wọnú sẹ́yìn yẹn èyí mọ̀ pé wọ́n mọ̀ àwọn onísúfí lógun ni nínú sẹ́yìn yẹn tó wá mẹ́ńtẹ̀ síbẹ̀ pé wà wọ́n mọ̀ لا إله إلا الله وهم إيه وهم الصوفية kẹ́lìmọ̀ pé wọ́n ti ń já ẹwà sọ fún mi nígbàtẹ́ yìí kúra ìjọ tẹ́ sọ pé wọ́n zari àtẹ́gbìrì samáàrán yẹ́rọ ìdá ṣọ́ọ̀tì wọn máa bà alùkùránì tó ní wọ́n afẹ́sí mú bí abì ilá ìjẹ̀mí alùwọ́lá kafarakù múlafẹ́sí yẹn sí alùkùránì tó ní wọ́n afẹ́sí mú bí abì ilá ìjẹ̀mí wọ́lá kafarakù kùránì ní wọ́n afẹ́sí mú bí abì ilá gbogbo yẹn fara yín pọ̀ ẹgbìrọ̀ mú kún ọ ṣé mùsùlùmí ni nínú àwọn àkídà wàhábù òun ni mò ń kà síta fún yín yìí o àkídà wàhábì àkídà wàhábì. ẹ ti gbọ́ tó wí o ó ní ọlọ́run kọba láti ẹ̀ka dìrọ̀mọ́kùn rẹ̀ ṣe dìrọ̀mọ́kùn ọlọ́run ẹ̀ dìrọ̀mọ́ náà. àyà yẹn ò apply ibi tẹ́ you sílẹ̀ yẹn kò apply. oníkùránì ah wáì tó fi ń jàǹbá àwọn àfa àwa nítorí ọlọ́run wáì wáì tó ga sí pọ̀tọ̀ ni tí wọ́n sọ nù síra ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ ọ́ sọ wo tinú àlìkọ́tùmọ̀mù eh, níwà wo bó ṣe gbé gbájú wo tinú kẹ́ifà nọ́fàmù tawhid wo bó o ṣe gbé gbági eléyìí náà sẹ́rìn súnà ó tún gbé gbági bàbá ó gbé gbági náà wetin dey happen ó gbé gbági àbó ó gbé gbági ni ó gbé gbági náà àwọn náà mọ̀ náà ní ẹ̀ náà ọmọ kó parọ́ ọmọ kó parọ́ yé ń jẹ́ onírọ́ ìwọ lọ bẹ̀ wá ń sẹ́ pé ká wá jẹ́ onírọ́ yé ń jẹ́ onírọ́ báyìí ìyẹn jẹ́ onírọ́ yẹn ní. sẹ́rù súnà là wò yìí o mo kọ́pì ẹ̀ jáde láti inú mọ́tàbà sàmìlà ẹ pé kí oníkùránì kó display ibi tó ti kọ̀rọ̀ yẹn lójú screen ẹ pé kó display rẹ̀ àṣírí rẹ̀ wà tú. هذا كريم سنة alibari albari bahari ni àpá àtọkọ ọkọ̀ tó fi gbajúmọ̀ nìyẹn kìtàbù sẹ́rìn sunna àpá àtọkọ ní ń jẹ́ alihassan ibùnú ali ibùnú khalab alibari bahari abu muhammad alibari bahari abu muhammad ṣẹ́tìrí tọ́yì in tó ní kùránì ká jáde ọ̀rẹ́ o ẹ wá wojú òkùrọ̀ o ayé ẹ wá wojú òkùrọ̀ á eré orí kùránì sì fọ́ mi lórí ó sì ń fọ́ mi lórí lọ Allahu li musta'an ẹ wojú òkúrọ́ o nítorí kùránì ká jáde mo rẹ́ẹ̀dì yìí o ẹ wò wákàtà wákàtà sọ́ra àǹtẹ́jìlìtà ẹgbẹ́ máa ń jó tóbi sí oníkùránì máa wò ẹ̀yin tí ẹ wà lórí pílásọ́ọ̀mù oníkùránì ten kírẹ́dìtì rẹ̀ ó ń parọ́ fún yẹn sì ń kírẹ́dìtì ẹ̀ lórí ẹ̀ wọ́n tó kà fún rèé o nínú sẹ́rì ìṣúná fún eléyìí o tí àtẹ́ta tó tọ́ka sí nìyẹn o wákàtà ṣọ́ra àǹtẹ́jìlìtà láti jókòó má àmà yẹ́gì ọ̀hún láti jókòó sí ẹni tó ń pèpè sí àṣà òkú walimahaba ẹni tó ń pèpè sí ìfẹ́ aṣáòkù ìfẹ́ wàlìmàhábà ìfẹ́ ok ó ń pèfè sífẹ́ wàyákùlù má a nìfà ọ̀nbẹ́nu tí àtòníkùrá nìka ò kò kábọ́ta o kò kábọ́ta o èyí tí ó kábọ́ta ló wà ní kọlọ blue yẹn o wàyákùlù ma a nìfà ó ń pẹ̀pẹ̀ sífẹ́ ó sì ń jókòó ti obì olóbì wọ̀yáàlú máa nìsà ó ń pẹ̀pẹ̀ sífẹ́ pé ìfẹ́ ni o ẹjá máa fìfẹ́ bára wa lò ẹjẹ́ ká máa fìfẹ́ bára wa lò ó sì ń lọ bá ti obì olóbì níkọ̀rọ̀ ẹni táàfà ní ájìnà sí nìyẹn o wọ̀yáàlú ẹ̀tìrì wọ̀yáàlú máa anisa ó sì lọ bá ti obì olóbìnrin níkọ̀rọ̀ ṣẹ́rí báwọn oníkùránì ha wáì tó wáì tó ọ̀kan léyìí mọ́rọ̀ jáde nítorí ọlọ́run wáì wáì wáì you deceiving yourself and you are deceiving the woman Why? Why are you a deceiver Why are you a regular deceiver habitual deceiver why wahazar antajilisa máa máa ń yẹ́dìrún ìlà ṣáòkì wọlé máa bá ṣọ́ra fún ṣọ́ra láti jókòó pẹ̀lú ẹni tí ń kọlù fún lọ́ọ̀ ó ń kọlù fún lọ́ọ̀ wẹ̀yẹ́kùlù máa nìta ó wá ń lọ jókòó tóbi olóbìnrin wàtọ̀rí kìlì mọ́bìhàpù ó wá lọ sí tọ̀ríkọ̀ lọ́wọ́ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tìjàníyà tọ̀ríkọ̀ kọ̀dìríyà ó wá gbé lọ́wọ́ fa iná hahùlá ikúlùhùn fi dọ̀láàlà dájúdájú gbogbo àwọn wọ̀nyẹn pátápátá inú ìṣìnà ni wọ́n wà ọ̀ǹtà àfà àṣọ nìyẹn o ọ̀rọ̀ ẹ̀yìn oṣù fi náà ní o ẹ̀yìn oṣù fi tẹ́ẹ̀mọ̀ sọ pé ìfẹ́ ṣéwù ìfẹ́ títẹ́ wù ọmọ ọba mọ́bí olóbi yóò mọ̀ ọba mọ́sá ìdá nínú yàrá nínú kọ́lọ́fín yóò mọ̀ ọlọ́run ṣe kálúwà wàyàkùlù má àlùmísà yóò mọ̀ ọlọ́run ṣe kálúwà pẹ̀lú bí olóbìnrin. àfa wa ní gbogbo àwọn wọ̀nyẹn pátápátá o olùṣìnà ni wọ́n o ẹ má wà pẹ̀lú wọn ẹ̀yin èèyàn ẹ má wà pẹ̀lú ẹ má wà pẹ̀lú wọn o. òun rèé o ayé ẹ wò ó ẹgbẹ́ tó bá yín bí ó tóbi sí o wahdar antagilita ma àmà yẹ́dì ọ̀hún ilá ṣọ́ọ̀kì wà ní mahabba ṣọ́ra láti jókòó pẹ̀lú ẹni tó ń pèpè lọ síbi ìfẹ́ ni o ìfẹ́ ni o ìfẹ́ ni o lọ́ọ̀fù lọ́ọ̀fù lọ́ọ̀fù ó ń kọrin lọ́ọ̀fù bí ara India wàyẹ́kùlù wàyẹ́kùlù sotiri onífùrání wàyẹ́kùlù mọ́ anisa máa nìsà wàtọ̀rí ìlímọ̀dìhà ọ wá lọ jókòó tóbi olóbìnrin àfà ní ẹ jìnnà sí wọn wàtọ̀rí ìlímọ̀dìhà ẹ jìnnà sí gbogbo àwọn onítọ̀rí kọ́ àwọn onítọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ kọ̀dìríyà tọ̀ríkọ̀ tìjàníyà tọ̀ríkọ̀ nùsàmbàdíyà tọ̀ríkọ̀ hùwàìsíyà tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ ẹ jìnnà sí wọn àtẹ́tí lọ bá mọ́bí olóbìnrin àwọn ṣéèwù wọ́n máa bá mọ́bí olóbìnrin wọ́n bá mọ́bí olóbìnrin nínú kálíwà fàínà haù láì kúlùhùn fi dọ́là àlàá gbogbo àwọn wọ̀nyẹn pátápátá inú ìṣìnà ni wọ́n wà sótírí nínú sẹ́rì ìṣúná page 48 ṣẹwàá rọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí tààkà yìí ó tún wà nínú àwọn tíra mi tó ga sí pé báyẹn náà ló ṣe wà ó tún wà nínú tí a ti ń pè ní tọba pọ́ọ̀tù lè hànà bílà volume two page thirty two ó tún wà nínú sẹ́rí kìtáàbù súnà eléyìí tí rọ́ọ̀dì yìí ṣe nínú sámílà bó ṣe wà bẹ́ẹ̀ náà nìyẹn ó tún wà nínú àtàlífù aláṣẹ́rì ìṣúná lèlè bàrìbàhárí tí násírù alẹ́ ákìlù ṣe volume seventeen volume seventeen take three ó tún wà nínú àrìṣífù mùlìtákọ́ ahlul hadith àrìṣífù mùlìtákọ́ volume four take thirty ó tún wà ní page thirty three bọ́rọ̀ ẹ̀ ṣe wà ń bẹ̀rẹ̀ ìyẹn o lódìdí nínú èyí tẹ́ pè ní ṣẹ́rù kìtàbù súnà lílì bàrí bàhárì yẹn ti lílì bàrí bàhárì ti rọ́jì yẹn ibẹ̀ làáfà yẹn ti wá mú àlàyé wá pé wàhún àsùfìyà wàhún àsùfìyà àwọn tún fi ni o torí o lè mọ́gbọ́ tọ̀rí kọ mọ́sáàb o lè mọ́gbọ́ yé tọ̀rí kù mọ́sáàb o lè mọ́gbọ́ yé pé àwọn tí àfà ń sọ níbẹ̀ yẹn ni àwọn oníṣúfí ẹ̀yàn ń ṣúfí ni wọ́n ní ká sọ́ra fún ká jìnà sí tẹ́ẹ̀mọ́ ní ẹ̀ ìfẹ́ ni ká fi bára wa lò ọmọ jókòó tóbi olóbìnrin ní kọ̀rọ̀ ọmọ kóbi olóbìnrin lọ́wọ́ ọwọ́ wíìrìdì obìnrin lóbi ọmọ ṣe ọmọ wọlé sí i tọ́mọ bi bí léèrè pé obìnrin lóbi lọmọ ń sùn tí lọ́mọ ń bá sí ọ àmọ́ ní ọlọ́run ní ó sùn òtọ́ lọ́hùn ọlọ́run ló ń sùn òtọ́ lọ́hùn lọ lọ. ní iṣẹ́ tó ọbẹ̀ wá ni mo ti jẹ́ fún ọ yìí o gbé sí à ṣẹ́rì ìṣúná jáde ibi tó ti rọ́rọ́ yìí dìbò ọ̀tà display rẹ̀ ibi tó ti rọ́rọ̀ yìí ó dìbò ọ̀tà inú mọ́tàbà ṣáàmìlà lèmi ti rí mo sì kọ́pì ẹ̀ jáde ibi tí wọ́n ti rí dìbò ọ̀tà káyé orí kí ayé ó rí gbé bọ́ta fàtíwọ́ ọ̀rọ̀ ènìyí o pẹ̀lú ògùn ọlọ́run ó tún kù nìbọn ró lọ́rọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ tó tún sọ tó bùkátà sí pé kí n jábọ̀ rẹ̀ fáwọn mùsùlùmí pẹ̀lú ògùn ọlọ́run tó bá tún di ní aago mẹ́rin fọ́ọ̀fọ́ọ̀tì kọ́ nìyẹn ni mo fi sínú kéde àtúpàdé ẹ mo fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn lónìí kọ́lọ́njọ́ parí mo fẹ́ yanjú ọ̀rọ̀ yẹn lónìí àwọn irọ́ àwọn àbòsí tó ń ṣe sórí báyìí nìsín sórí báyìí nìsín kò dáa náà àfọ oníkùrá ni kò dáa ẹ kò dáa kí lè ṣe báyìí sí mo ti wulẹ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé súfì bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bímọ re ó lè wà ní súfì sórí re that is the fact ó lè wà ní súfì kó o sórí re oríire máa ń jìnà sí ohun súfì ni torí pé ó bídíà ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n náà fi sọ pé àwọn ẹlẹ́bọ àná wọ́n tún gbádùn ju ẹ̀yin onísúfí lọ yes confam confam statement nìyẹn pé àwọn ẹlẹ́bọ àná wọ́n gbádùn ju ẹ̀yin onísúfí tìjà níyàkọ̀dì níjà kankan wọ́n gbádùn jù yín lọ lọ́dọ̀ ọlọ́run àwa lọ gé ọ̀rọ̀ láàrin òǹgé láàrin òǹgé láàrin lẹ́sẹ̀ máa pọ̀ sí fídíò lọ ní òdì òdì làṣírí wá sí i. pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ọba yóò fi wá sí kòǹgẹ́ dáadáa oníkùránì ọdọwọ́ rẹ o lọ lọ́rẹ̀ túbá o ẹ̀mí rẹ pé ó ń ṣe tahrif tahrifu likalam ò ń gbé ọ̀rọ̀ ní òpópónà rẹ̀ sọ̀rọ̀ níbàámu sí èròǹgbà onítíà bọ́ bá ti wà ní kọ́mẹ́ǹtì lọ́dọ̀ ara rẹ fi kọ́mẹ́ǹtì rẹ kún tútíà níbàámu sí èròǹgbà onítíra náà kí ló ń dojú ọ̀rọ̀ sí ṣẹ́tẹ́ ni ó wà bí ọ mo ti bì ọ láwọn ṣẹ́kan náà àwọn tí àtúnkà yẹn à ń retí kó o display wọn ọ̀sá mọ́ display nǹkan lójú screen ẹ̀hẹ́n ààrẹ tí kò display wọn lójú screen kò display wọn lẹ́mi ṣe display tèmi display tiẹ̀ fáyé tó bá tún wá di lọ́sàn assignment mi ìtọ́tún wá gbà ọmọ gbọ́ ọlọ́run tó bá ti kò gẹ́rẹ́ o subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹ gbìyànjú baraka ẹ sí àkíní yìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí prógámù pátá rí i pé o ṣíà rẹ̀ káàkiri ayé Allah san ilẹ̀ sàn rí i.